بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 شهادة أولياء الله المتقين شهادة من صلى وصام وقام وحج لله رب العالمين شهادة tunajini wa iyyakum min fitnati dunya kẹ́ni dáa sọ yìí òjò ọ̀la èmi àti ẹ̀yin kò lọ́la púpọ̀ ayé. shahadatan biha amutu yawma amut. kẹ́ni dáa wí yìí olóòdè ni ó kú lórí lórí pàkú. shahadatan biha adkhulu al-qabra wa biha uqabilu munkaran wa nakira. kẹ́ni tí mo sọ yìí olóòdè nípa wọn sàárè nípa nípa wọn sàárè. shahadatan biha uqba wa ana amama rabbil alamin. shahadatan biha wa hasab yawma wa شهادة بها أمشي على الصراط كالبرق الساطع شهادة بها أدخل الجنة مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم بالعالمين إنك حميد مجيد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي الهدي هدي محمد رسول الله وشر الأمور مهدفاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبو جماعة أتوقف لهم adúgbọ́bọ́lọ̀ wọn bá lẹ́ẹ̀kan sí ẹjẹ́ a sọ pé ní alhamdulillahi rabbil alamin inú mi dùn púpọ̀ ẹ̀yà fà ẹjọ̀kúlẹ̀ inú mi dùn púpọ̀ láti wà ní ìlú Ìbàdàn lẹ́nu pẹ̀lú àwọn ọmọ ìyá mi tí wọ́n ń jẹ́ jannatu islamiyya sí mo gbà islamic society láti wà pẹ̀lú wọn lè ní inú mi dùn púpọ̀ mo kí ẹni tó jẹ́ amir olórí ìjọ náà al-amir sanusi qasim ọlọ́wọ́n bá mi kí wọn ah, tí a bá pè èèyàn lọ́mọlúàbí nínú tí ó bójú tó jù tí ọmọlúwàbí rẹ̀ òfin ní bàjẹ́ òun ni alùwàfáhù bilhahad tọba sàdéhùn kọmádéhùn náà sẹ́ in tó jẹ́ dúpẹ́ fọ́lọ̀ ní pé kọ sàdéhùn pé ń bọ̀ ọlọ́wà yọ̀dá kí lè múṣẹ́ bí ìbá lè múṣẹ́ ọkọ̀ ọmọlúwàbí tèmi náà in tó mẹ́nà lẹ́ẹ̀kejì gbogbo àwọn ojú dáadáa tí mo rí àwọn ojú tó ṣe pé ní munawwaratun bi nuril iman èyí ọ máa rí imani lójú àwọn ojú tí mo rí àti bẹ̀rù ọlọ́run kémi náà wá ìjòkó pẹ̀lú àwọn ẹni eré báyìí jẹ̀mọ́ sí ọ̀tọ́pẹ́ fún mi mo tẹ̀ fẹ́ gbé mi dìde ní ọjọ́ alkiyama kó ṣe pé láàrin àwọn ẹni eré báyìí wọ́n ti gbé mi dìde ìjọ́ kan mi ò ní balẹ̀ ní ọjọ́ alkiyama walhamdulillahi rabbil alamin mo kí gbogbo àwọn àgbàlagbà tó wà níkàlẹ̀ àti àwọn ọ̀tọ̀kùlú ọ̀tọ̀kùlú torí wọ́n ń júwe chairman wa kan lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni wọ́n ń júwe àwọn èèyàn ńláńlá tó wà níkàlẹ̀ lẹ́ẹ̀kan gbogbo yín pátá mi ò kọyẹ́ nìkan kéré mi ò fi àbùkù kan nìkan gbogbo yín ni mo kí ọlọ́wọ́ bá ti gbogbo yín dídé tí mo dé náà mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi àwọn àfáà mi ń bíbà yìí àwọn tó pé tá a bá ti ń ṣe ọ̀rọ̀ dáwà súnnà nílùú Ìbàdàn báyìí bẹ́ẹ̀ náà là á máa pàdé àtúntì pàdé lẹ́yìn ọlọ́wọ́n bá ti san kó wálé san rí ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lẹ́yìn ẹ dákun jẹ̀mọ́ ọ̀fẹ́ bí yín níbi rí họ́ọ̀lù lájòkó bẹ́ẹ̀ ẹ mọ́sálásí lájòkó bẹ́ẹ̀ abẹ́kọ̀ọ́ ọ dàbí ẹni kókè lájòkó àbísàlẹ̀ ni àárín eh? méjì ìsàlẹ̀ kan wà ní ìsàlẹ̀ abẹ́kọ́ eléyìí wá wà ní òkè wá wà ní ẹ̀dàkùnbà àti ìjòkó yìí ọkàn balẹ̀ àbí ọ̀balẹ̀ eh? ẹ́ sẹ́ẹ̀mọ́ tó jọ́ kàwọn balẹ̀ báyìí níjọ wọn kọ́ mọ́sálásí foundation rẹ̀ wọ́n sí ọ̀dà ibi tó yẹ kí wọ́n torí sí wọ́n torí sí ibi ó yẹ kí símẹ́ntì ó dùn símẹ́ntì dùn ibi tó yẹ kí granite ó dùn granite dùn nígbà wọn wá kọ tán ẹ wo iye àwọn thousands tá a wà ní mọ́sálásí àwọn àjòkó bí ọkàn wá sí kíni kí ni túmọ̀ rẹ̀ ìpìlẹ̀ dà àbí kí ni túmọ̀ rẹ̀ ìpìlẹ̀ dà ni ṣé àǹkó ọ̀bá dà ẹ̀mí mọ́sálásí yóò dínkù tó báyìí bàbá wá jù kúbẹ̀ tàbá pọ̀ níbi kan kí ní ò sílẹ̀ kan náà dákun jama ọ̀rọ̀ tàbẹ́ sọ lónìí ọ̀rọ̀ pẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ tọ́ bá fi lè bàjẹ́ gbogbo tẹ bá dìde lórí òun náà sẹ́kẹ́ ní ó mọ́jẹ̀ tàn ọ́ o lè kírun o lè gbààwẹ̀ o lè yọ sàká o lè lọ Mákà o lè máa bòrí ń múra lọ́dọọdún o lè máa á thousands kọmọ bíse sàárà o lè máa kọ́ mọ́sálásí kì í gbọ́dọ̀ bàdà bí wọ́n bá rí ọkọ̀ sí wàláhì wà rabbil Kaaba tí ń ta fẹ́ yẹjú ọ̀bá yẹjú lérò rẹ̀ tí ọ̀bá yẹjú náà rẹ̀ gbogbo tó sì ń pátá yọ̀dánù ẹ̀dá kò sáré nìkan nù wa tó fẹ́ kírun tí ọ̀fẹ́ tí ọ̀fẹ́ wà ní sáré nìkan fẹ́ gbáwẹ̀ tí ọ̀fẹ́ wà ní arẹ́nifẹ́ yọ sàká tí ọ̀fẹ́ wà ní ara ẹni fẹ́ lọ maka tí ọ̀fẹ́ wà ní jẹ́nà sọ wá ní gbogbo èmi ní sàká ni ájì ni maka ni irun ni ààwẹ̀ ni sàárà ni ìtọrẹ àánú ni ìhá nǹkan ni ìṣègbà ìsàwó ni tí n tá fẹ́ yanjú lónìí tí ọ̀bá yanjú gbogbo sí ẹ̀rẹ́ dànù. wọ́pọ̀ dé mu náà ìlànà àmìlú mìíràn àmàlì fàjà àlùnáàwù àbá ọlọ́mọ sọ̀rọ̀ mi ọlọ́mọ sọ̀rọ̀ mi kí la fẹ́ yanjú níta fẹ́ yẹjú lèmi bẹ́ẹ̀ yẹn bá jàfa tọ́ bá jì síbẹ̀ yọ wọ̀n náà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ lọ́wọ́ mùsùlùmí tọ́ bá jì síbẹ̀ yọ wọ̀n náà bẹ́ẹ̀ yẹn bá jọba tọ́ bá jì síbẹ̀ yọ wọ̀n náà bẹ́ẹ̀ jẹ́ gbajúmọ̀ tọ́ bá jì síbẹ̀ yọ wọ̀n náà lóbi já pé mi tó ti yẹ ká káwọn èèyàn ti ń gbé o gbogbo à ń kọ́yàn lálùwàlá ṣe à ń kọ́yàn nínú kí à ń kọyàn láwọn ẹgbà awálé àwọn olówó káàkiri ẹ máa ń wó wákàbíṣẹ̀ sí ibẹ̀ kẹ́ ti gbéṣẹ́ fún wọn ibi ọ̀yẹ kẹ́ ti gbéṣẹ́ fún wọn ní àtàwíìdù awọlẹ̀lẹ̀ tàwíìdù rẹ̀ yọ kọ́kọ́ yẹjú nítorí ìjọba yẹjú nínú sẹ́tì mùsùlùmí ṣe kí lọ́wọ́ fẹ́ ṣe tí ò ní ládàá ẹlọ́wọ́nú alkùnrin ọba mi ní wọ́lá kọ́ ní ó híyà ìlẹ́ka wọ́yílà lẹ́mínà min kọ́mùlíkà láyín aṣọ́lákítà láyé àbàtọ́ ní amẹ́lùkà wà látẹ̀kù nẹ́nẹ́ ẹ̀lùfàṣìrì ìtàbẹ̀ yẹjú lè nínú ìtọ́lọ̀wò fi bá nẹ́bí sàwádà ó ní wàlà kọ́ni ó híyà ilẹ̀ ìka a ti sọ fún wa nẹ́bí afẹ́ránṣẹ́ sí ọ wà ìlàlẹ̀ dínà min kọ́mùlíkà bá a ti sọ fún ọ̀hún náà lásọ fún wa nẹ́bí tọ́sáájú rẹ̀ kí lásọ fún wa láyín aṣarakta bí wọ́n Muhammad bá fi lè ṣẹbọ ìwọ gẹ́gẹ́ fún ààrẹ bá fi lè ṣẹbọ láyé àpapọ̀ ná àmàlùkà gbogbo ṣẹ́ tó sí òsè gíní yóò fàjẹ́ ní wà látẹ̀kùn nẹ́nẹ́ ọfẹ́ bí ilé rẹ̀ ẹ̀dàkùn ẹni tó bá bá ṣẹlẹ̀ sí kọ́ náwó pè ọ̀dà ta ni jìbìrìlù sọ fún pé dàkùnbá kíyàwó rẹ̀ rí ẹ̀sọ́ tó bá wà ọ̀dà ta ni wọ́n bá sọ̀rọ̀ láti sámà nìyí Muhammad tí wọ́n bá sọ̀rọ̀ yìí ogun sámà kejì ọ̀sọ̀ kalẹ̀ o jìbìrìlù ń bá sọ̀rọ̀ ọlọ́run tó ń bá sọ̀rọ̀ tẹ́ ń pè tó ń kún sánmà tí ìbìrínú kan sọ̀rọ̀ tó ń ṣe gbásánsáwò tó bá fi lé dán ẹwọ wò pẹ̀lú mi láyé àbàtọ́ ní àmàlùkà iṣẹ́ rẹ̀ bàjẹ́ nígbà wọ́n sọ yóò bá nàbí èmi rẹ̀ kọ́ sẹ́rẹ̀wẹ́ tó bá wọnú ẹbọ gbé wọ́n látẹ́kù nánà ọ̀rọ̀ pẹ́sẹ́ bàjẹ́ kọ́ òkú tó bá ìta fẹ́ràn nù àwọn tó wà fún mi tọ́bíkì tọ́pìkì tí wọ́n fún wọ́n mísẹ̀ pàpọ̀ báyìí wọ́n ní ń dá ọ̀rọ̀ ẹbọ sọ wọ́n ní al-islam fi biladi yorùbá ìsìláàmù àtẹbọ lẹ̀ yorùbá ajá sí pé táà ń sọ̀rọ̀ ẹbọ lónìí a máa wádìí kí làwọn ẹbọ tó wà nílẹ̀ gbogbo àsìkò kátó má jì sínú ọ̀fẹ́ mi ló fi já sí pé tí mo fẹ́ sọ ní ọ̀rọ̀ kókó márùn-ún ni kókó márùn-ún ọ̀dá ẹjẹ́ mpe mẹ́fà kókó àkọ́kọ́ lọ́rọ̀ ti síwájú tí mo ti síwájú kókó ẹlẹ́ẹ̀kejì òun ni kíkí ti ti gbá ti ń káwò sẹwárí kókó kẹta ìwà sọ̀rọ̀ nípa tábìlì àṣíríkú wọ́n àdẹ̀ráàrùn ẹbọ àti wàhálà tí kó bá ní àdánwò tẹ́bọ̀ kó bá ní kókó ẹlẹ́ẹ̀kẹ́rin ìwà sọ mọ̀gbọ́ irùsírì fi bìláàdì yorùbá kí làwọn ẹbọ tó wà lẹ́ yorùbá gan kí làwọn ẹbọ gangan tó wà lẹ́ yorùbá tí bá wá sọ tán ọ̀rọ̀ ẹbọ tó wà lẹ́ yorùbá yóò bí ọ̀rọ̀ míì yóò bí ọ̀rọ̀ míì ọ̀rọ̀ tí ó bí wà dáhùn rẹ̀ kí lọ̀rọ̀ tí ó bí kí ló bí ẹbọ láàrin mùsùlùmí lẹ Yorùbá torí tá a bá ti pè yẹn mùsùlùmí ìtumọ̀ ẹni pé kì í ṣe ẹlòmí ọmọ sọ̀rọ̀ yóò máa pa àwọn afẹ́ ẹlẹ́bọ a ẹ pè yẹn láàfà ẹ tó wá fi kún pé sẹ́mọ̀ kọ́rọ̀ méjì ṣe kí ni kí ló wá bí táwọn àfà kan jẹ́ sí ẹbọ lẹ Yorùbá kí ló bí táwọn afá mi sẹ́bọ́lẹ̀ Yorùbá tóbi já sí pé àwọn ará wọn kátà ń pè láàfá ẹlẹ́bọ àwádìí ẹ̀ torí téèyàn bá wá àrùn tí ń ṣe èèyàn kò lè mọ òògùn tí ó ṣe kí ni kọ́dà lónìí gan àwọn afá àti ń pariwo súnnà wa tawhid asúnnà wa tawhid súnnà tawhid tawhid tawhid aráàlú fẹ́ sọ wọ́n di bí ẹni pé kírímìnà ni wọ́n ó tún wá ní gbogbo ẹ̀sìn ni wọ́n ń bàjẹ́ ṣé ẹ̀sìn ń dáa tẹ̀tẹ́lẹ̀ sọ́dá tẹ̀tẹ́lẹ̀ kí lọ wá bí tẹ́sìn òfin dálẹ̀ Yorùbá tàbí wá rí àfá àtà ń pè ní àfẹ́ ẹlẹ́bọ nílẹ̀ kíníkan ní ọ̀pá o kíníkan lọ́pàá o agbọ́dọ̀ ohun tọ́fà kátó wá pàwọn tó bá pẹ̀lú àwọn mùsùlùmí láàrin wọn ìyá kò rí tọ́bíkì mínú bẹ́yìn ó di márùn bẹ́yìn ètí ọmọ ajẹ́lẹ̀ kẹfà tọ́rí kùl ilaj tábàtí wá márùn pé tọ́fà solution ó ti mọ̀kádìmọ̀ mo ti kí àwọn èèyàn mo wá fẹ́ sọ̀rọ̀ sókí tó níbi tọ́pìkì gangan tá a fẹ́ dúró sí gangan mọ̀tọ́ ìlú ṣírk fi bìlá yorùbá àwọn ẹbọ tó wà nílẹ̀ Yorùbá mo wá bẹ sọ kí ni jẹbọ àti nira tẹbọ máa ń kó báyàn tí í ṣe dókítọ ẹlẹ́ẹ̀kẹta nípò alákọ̀ọ́kọ́ mọ̀kánnímọ̀ tí mo ṣe nípò ẹlẹ́ẹ̀kejì kíkí tí mo kí àwọn èèyàn tí mo dẹ̀ introduce tọ́pìkì tí a sọ wọ́n ẹlẹ́ẹ̀kẹta wá ní pé ẹbọ kí nìyànjú kó báyàn kí là ń pèlè bọ́ ó yẹ ká gbọ́ tí ń jẹ́ bọ́ yí lápọ̀kọ́ sẹ́rí tápẹ̀rẹ̀ lọ gbogbo ń tàà bá ọlọ́run tàà bá fún ọlọ́run tí ń dùn ọlọ́run torí pẹ́sìn ni ìwà gbé nǹkan yẹn fẹ́lòmí ìyàtọ̀ sọ́lọ́run ní jẹ́ ẹ̀rọ ẹ̀dàkùnjẹ̀má ẹ máa gbọ́ ìmọ̀ sí sókésókè káfíìrì kalẹ̀ báyìí tààlà máa fi ń kalẹ̀ fún tààlà fi ń kalẹ̀ fún tàà bá fi ń kalẹ̀ fọ́lọ́hun ẹ̀sìn ní àbẹ́sìn kọ́ ìdùn máa bí ẹdùn máa ṣe ẹni bá fi ń kalẹ̀ fọ́lọ́hun tí ń dùn fọ́lọ́hun tọ́jẹ́sìn fọ́lọ́hun níjọ́ tàà bá fi ń kalẹ̀ fún nǹkan mi kí la ẹni tí ń fún tó yẹ kó fọ́lọ́hun tí ń fún kan mí kí lòun ẹ̀dàkùn jẹma bùnmí lọ́mọ bùnmí lọ́mọ ìjí ọmọ bùnmí tálàlẹ́nẹ̀kọ́ tálàlẹ́nẹ̀kọ́ níjọ́ta ń bá ń dánú ẹ̀kọ́ lọ́hun kí là ń ṣe jẹma níjọ́ta bá kọ́ nǹkan ní ìfẹ́ bùnmí lẹ́yìn ọlọ́hun kí là ń ṣe jẹma ẹni tí ń sọ fún bàbá pé bàbá bí ti bí mọ́dọ̀wọ́ yìí àwọn ṣéwù bí ti bí mọ́dọ̀wọ́ yìí bàbá wa ìbímọ ẹsẹ̀ owó mìíràn sẹ́mi ò ní bí ni bàbá bí ti mọ́dọ̀wọ́ yìí ẹni tí bá ń ṣe báhùn kí lòun náà sẹ́rí gbogbo tá bá fọ́lọ́un níjọ́ tá bá fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ìta fún lẹ́yìn ọlọ́run yẹ ìta àṣèyẹ ẹbọ ni ẹni tó ṣe lẹ́lẹ́bọ níjọ́ tó bá fọ́ lọ́hun ọ́sẹ̀sìn níjọ́ tó bá fọ́ nǹkan bí ó ṣe gíní òun tí ń pè kíní yìí láàrin ìyàtọ̀ lọ́hun tí ọ̀fọ́ náà tó yẹ kó fún kí lòun jẹ mẹ́ ọwọ́ apò tí wọ́n ń fún tí ẹ wá rí tí wọ́n ń kò túmọ̀ pé mo fẹ́ kẹgbẹ́ o kò túmọ̀ pé igi àbọ́pẹ̀lẹ̀ ní ń sọ àbísàngó ní ń sọ ìwọ náà tó bá jòkó láyé rẹ̀ in tó bá yẹ kí wọ́n fọ́lọ́un tí a bá fún ọ tó bá fi lè gbà kí ni wọ́n náà ní wọ́n náà ló sá gbà tó wá jòkó tó wá kẹfẹ̀fẹ̀ kalẹ̀ táwọn yẹn wá bẹ̀rẹ̀ kalẹ̀ ní wájú rẹ̀ tààlà bẹ̀rẹ̀ kalẹ̀ fún jẹ̀mọ́ ẹni tí bá ń gbà bẹ̀rẹ̀ kalẹ̀ àwọn èèyàn kí lòun náà tó fi jásí ẹmọ̀ ló sánà àwọn afá o afá tó kẹ́tẹ̀ fẹ́ káàkiri wọ́n bèèrè kalẹ̀ wájú ẹ̀ kí ló pèrè fáwọn èèyàn afá àti wọ́n ń sọ fún pé bàbá ìsìlówó ẹ̀sì wò mìíràn ẹsọ́ mi lówó bàbá ẹsọ́ mi lówó tó náà wá ń pẹ àkó ti déwájú wa ó lulówó afá àwọn kí lòun náà dì ẹni tí ń kọlú sí tí ń sọ tí ń sọ ọ̀rọ̀ èyí tó jòkó tí ń gbà kí ló kọ́ rẹ̀ ló fi já sí pọ́sà pọ̀ náà àwọn àfáà gbogbo àfáà tí ń danu tí wọ́n dakọ́lọ́ tí ń dakọ́ tí sì ń gbà kí lòun náà jẹ̀mọ́ òsàpọ̀ náà wọ́n bá ó tẹ́ sọ́ra wọn dòsà gbogbo tí wọ́n fọ́ lọ́hun tí wọ́n ń fún wọn táwọn náà bá gbà kí ni wọ́n ní jẹ̀mọ́ ẹ̀dọ́kun táàbá wá kẹnu ẹ̀sẹ̀ yẹ̀mọ́ tàwa gbégi kalẹ̀ tàwa kọlu ẹ̀ sí gìyẹ kí ni gìwú náà ní tàbá gbómi kalẹ̀ tàà kọlu ẹ̀ sómi yẹn kí lómi ìwú náà ní tàbá wá gbé dígí kalẹ̀ tàà kọlu ẹ̀ sí dígí kí dígí náà ní afasọ̀ yìí kí bàbá wa gbà bàbá wa tàà fọwà tàkúnlé dákọ̀ wọn kẹrànkúnlá ṣe kànà ẹ̀rọ sáà da koy dèjà akramakumullah akramakumullah akramakumullah le pour cent ah baba ẹ múra bí báyìí èyí dájú wẹrẹ yìí ẹ kù sẹ náà kọrọ mọkà la afasiko yìí kí baba wa gbà tí wọ́n jẹ́ àbá fún gbogbo wa fadilatu sheikh bàbá wa tí mo fi ọ̀wọ̀ tàpọ́nlé dá orúkọ wọn bàbá wa Sheikh Tajudeen bàbá wa Lágìní ọlọ́njẹ́ àríwọ̀n pẹ́ ọlọ́njẹ́ mú ogun wa sẹ́ẹ̀ ní sálámà sí wọ́n ní náà ẹ̀dọ́kùn níjọ́ tí èyàn bá wá jòkú kalẹ̀ ìtàwà fọ́lọ́hun táwọn wá ń fẹ́ ní iye tóun náà sì farabalẹ̀ tí ń gbàá ẹni tí ń gba táàfọ́lọ̀ òun kí lórúkọ ti ẹ̀ náà káwá nígi lábábé kalẹ̀ ìtàfọ́lọ̀ ń tàn fún gìhun kí ní gìhun náà torí ní a bá dákò sálẹ̀ Yorùbá àwọn èèyàn gbọ́yé pé ìtàwọn èèyàn gbọ́yé ń bẹ̀ ní bí igi bí irin bí Ṣàngó bí Ọ̀ṣun bí nkankan tí Ìsìláàmù bá dákò sà ọkọjá bẹ́ẹ̀ o èèyàn sọ̀rọ̀ ẹ́ di àfáà ń fẹ́ tọ́sọ̀rọ̀ ẹ̀ lóṣáwó ọba ń bẹ tọ́sọ̀rọ̀ ẹ̀dùn sáwó olóògùn ń bẹ tọ́sọ̀rọ̀ ẹ̀dùn sáwó gbogbo ń tààbà fọ́lọ̀hún ẹni tààbà fún tọ́bà gbà kí ló kọ rẹ̀ jẹ́mẹ́ òsàmì sì ti kú ẹlòmí òsòsà tó fi kú wọn ò sí lóòsà lójú rẹ̀ nípò òkú tán ni wọ́n sọ òun náà rí àfọ́ àdáadáa mi ó sì lọ́n kú ni ikú tán wọ́n sọ sàárè rẹ̀ ní ìpọ́tẹ̀lì mẹ́rin bẹ́yìn bá wá ń ṣe wù sàbáyì tí ń ṣẹbọ báyìí pẹ̀lú ọlọ́run kí ni ìnira ti ń bẹ fún mo sọ ìnira kan lẹ́ẹ̀kan ṣe rí àsìlù ẹ̀sìn kí ni orí jẹ̀mọ́ ìlú àárín mùsùlùmí la wà àsì nílùú islam ni tó yẹ mùsùlùmí ni gbogbo wa àwọn wà nílò ṣẹ̀rí ọlọ́run láti fi dájọ́ à ń lo súnà nígbà tí ìjọba gbogbo ẹni abárí tí ń bọ́ sàbáhùn tá a bá ké sí i tí ọba gbọ́ tá a wí fún tí ọba gba ìdájọ́ rẹ̀ ní pípa kí ni mo pè é jẹ́mọ́ ọlọ́ni pákítù lil mushrikina haythu wajadtumuhum wa khuduhum wa ahsuruhum wàkìrúdù lọ́hùn kúlẹ̀ mẹ́rìsàn fa'in tabu wa aqamu salata wa atau zakata fa khallu sabila ọlọ́run tẹ́ ẹ bá ti pàdé ẹlẹ́bọ bí ẹ bá ti rí ẹ pa mo ti kílẹ̀ fún yín pa sílùú ìsìláàmù mo lè ti sọ́pá ìsìláàmù dájọ́ à ń gbé láàrin ara wa ní nàìjíríà ni wọn ò rán wọn kọ́ lọ́pẹ́ nìkan ìdájọ́ islam nílùú islam tí wọ́n ti islam dájọ́ lèmi ń sọ ìwà rẹ̀ nìkan kọ́ lọ sí kí ni àwọn ẹ̀dàkùn jẹ̀mọ́ ẹ̀sẹ̀ téèyàn sẹ́ẹ̀ tálùkùránì fi ní tọ́rọ rẹ̀ kàníkíní gbọ́lọ̀ tí láàánú tó ẹ̀dá kò síṣẹ́ rí ló sí ìnira tí bẹ́ẹ̀bí ẹbọ rẹ̀ pọ́wọ̀ bá wá tẹ̀ ọ̀kí wọ́n pa ọ́rùkú mú jẹ́ o ìyà rẹ̀ ń dórí ọlọ́dọ̀ inú ìnira tí maka kọ́ àdìjọ́ àlìkíyàmẹ̀kẹ́ wá ní irun rẹ̀ sófo àwẹ̀ rẹ̀ ṣòfò sàká rẹ̀ ṣòfò ájì rẹ̀ ṣòfò ìtọ́wá gba nínú jẹ́jù ni pé nígbà tí ń ṣe láyé ó rò òun ṣiṣẹ́ rẹ̀ ni àmẹ́bọ tó ṣe ń ṣe kí ni ọba mi ní kúlẹ̀ alùnà bí òkun bẹ̀rẹ̀ àṣàrí ní àmàdà alẹ́dí na dọ́là sáyọ̀ hàn fílàyà wà hún náà alájá lòun òun rẹ̀ yẹn mọ́ka a ní pẹ̀lú ẹgbọ́ tó ń ṣe gbogbo sẹ́ẹ̀rẹ́ ti kíni ọlọ́ni alladhina dalla sa'yuhum fil hayati iṣẹ́ tó ṣe láyé òun náà ayé ti bàjẹ́ wa hum yahsabuna annahum yuhsinuna fọlá nùkí mùláhùn yawmal qiyamati wádìí alìkìyàmọ̀ wọn àti ẹni wọn sẹ́rẹ̀ wọn tó ló ti bàjẹ́ látàyé torí pọ̀ sẹ́bọ̀ pẹ̀lú sẹ́wọ̀n tó fi jásí gbẹ̀yìn mùsùlùmí tẹ́ gbọ́ mi gbìyànfà bẹ́ẹ̀ bá ti lọ rẹ ẹbọ kúkúnná fún mùsùlùmí ìtumẹ̀ ní bẹ́ẹ̀ tí ìjúwe àlìjẹ́nnà fún bẹ́ẹ̀ bá ti lọ ọ̀rọ̀ tàwíìdì fún mùsùlùmí kókúnná ìtumẹ̀ ní pé ẹ̀ tí ìjúwe abẹ́ bá júwe ìlú fún yọ́mọ kírun bẹ́ẹ̀ júwe fún yọ́mọ gbàwẹ̀ bẹ́ẹ̀ júwe fún yọ́mọ yọ́sàká bẹ́ẹ̀ lọ mọ́kà yóò tún lẹ́yìn mọ́kà ẹ fẹ́ kọ́ láti gbó lọ́wọ́ rẹ̀ ẹ̀ wá kọ́ńtà òyì di iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ yóò sì máa pé mùsùlùmí ni mí kọ́ lè mi mọ́ kọ́mọ́sálásí báyìí ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tàbí imẹ́ẹ̀lì kéèyàn ti sẹ́kọ́ bàjẹ́ sínú nǹkan lè lọ́wọ́ jẹ̀mọ́ ṣẹwárí nínú ìyà ìnira tí ń bẹ̀fẹ́ tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run gbogbo ń tọ́bá rí ó ṣe láyé ń darí lọ́run náà jàǹdàmà ni gbogbo ní lọ jẹ́mọ́ ọlọ́ni innahu man yushrik billah gbogbo ẹni bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó lẹ́bọ lẹ́rù pẹ̀lú ọlọ́run faqad harrama alayhi al-jannah ọlọ́run sáàlì jẹ́nà ní wọ́n máa wá unnáàrì ibi tí ó darí sí inú lẹ́ni wà má lè lọ́ lè bí iná mẹ́ta sọ tó bá dijú àdìkì á máa kò nírẹ́ nìkan náà lọ́wọ́ ẹ dákun jẹ́ máa ìtẹ̀yìn àwa àti ìtẹ̀yìn ìdarí iná sọ yóò ṣe sọ yóò ṣe é ní ẹ̀kọ́tà ìmọ̀ inú nira tí ń bẹ fáwọn ẹlẹ́bọ sẹ́rí ẹni tí ń bá ń ṣe bò lè níyì kí wọ́n ní kò lè ṣe ọlọ́síwádìí kan yọ́tọ̀ ọdún mẹ́jọ nísìn ìbẹ̀dẹ̀ tí ń sọ ń padà bọ̀ wá bí àwọn ará ẹbọ tí ń sílẹ̀ Yorùbá o nù tó lágbára jù ní pẹ́lẹ́bọ̀ ìní ẹ̀rọ kílẹ̀lẹ́ ìjẹmà kílẹ̀lẹ́ ìjẹmà kílẹ̀lẹ́ ìjẹmà kílẹ̀lẹ́ ìjẹmà ẹ́ èyí tàbí jòkó yìí gbogbo àwọn takai yìí ise irinwó ise èbó múrí yíó sun náà nígbà tó sun ládá tọ́lọ̀ ọwọ́ àárọ̀ sí ń tọ́kù láti rọ sí abẹ́ẹ̀kọ́ ìwá ń lò bó ti tẹ́ èbó rọrin mọ́tò èbó lọ́wọ́ gbé kalẹ̀ lọ́wọ́ ń fẹ́ríbalẹ̀ fún ẹ̀dàkùn jẹ̀mọ́ ẹni tí ń fẹ́ríbalẹ̀ fún ìhun kí ló ṣe jẹ̀mọ́ ọyẹ̀pẹ̀rẹ̀ gbàtàjẹ́dẹ̀lẹ́ láàrọ̀ yìí sí abọ́sílẹ̀wẹ̀ àwẹ̀ kí la fi wẹ̀ jẹ̀mọ́ kí la fi dáná wa kí la rọ̀ sí kẹ́nìkan máa lọ fẹ́rí kalẹ̀ fóbi omi táwa ń lò ó ti wà kẹ́nìkan máa lọ fẹ́rí kalẹ̀ fún ẹ̀dàkùn jẹ̀mọ́ ẹni tí ń fẹ́rí kalẹ̀ fún ọyẹ̀pẹ̀rẹ̀ àbí ọyẹ̀pẹ̀rẹ̀ igi gbogbo àwọn ìyá jẹ́ ń tán jẹ́ nìsìn wọ́n ti lọ ra igi kí ni wọ́n fi igi ń ṣe ẹni ọba tún pọ́n gilé atúnfisẹ kọ́pọ̀dù atúnfisẹ ṣíà atúnfisẹ kankan igi ń ní wọ́n wá gbẹ́lẹ̀ rẹ̀ lọ́wọ́ fẹ́rí kalẹ̀ fún ẹ̀dàkù jẹ́mọ́ ẹni tí fẹ́rí kalẹ̀ fún fún igi yẹ kí ló ṣe jẹ́mọ́ ọlọ́mọ yẹpẹrẹ wá lọ́lọ́mọ fi sọ́rọ̀ wà níbi man kana yuridu ẹni bá mọ̀ fóun fẹ́ níyì láyé o yóò sí lóhun ní òfin ní gbogbo yìí bí èyàn bá ti lé sí nǹkan ní lẹ́yìn ọlọ́run ó ti yẹpẹrẹ ọlọ́mọ yẹpẹrẹ wa ọlọ́mọ yẹpẹrẹ wa sẹ́rí ẹ̀dá tọ́lọ̀ dá wa gan fitra kẹ́ fi dá wa tàwíìdì ni ẹni tí ó bá sí lọ́hun kọ́ sọ́lọ́run lọ́kàn máa tí ọ̀sọ́lọ́run lọ́kàn máa ìtumẹ́ ẹni kó ti kú ò léèyàn tọ́ nọ́mà èèyàn tó bá nọ́mà ò lè bọ̀ kankan kò lè sin kankan lẹ́yìn ìta ni jẹ̀mọ́ ẹni tí ẹ bá rí tí ń bá ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹni yọ nọ́mà máa abnọ́mà ni lọ́lọ́run mi sọ lárúkọ́ ni pé fàákì wọ́jì àkàlìdé ní hanifa fitratallah allati fatara an-nasa alayha la tabdila li khalqillah dhalika dinul qayyim ọlọ́run ni bí mo ọlọ́mọdé adídàkúdà ọlọ́mọdé ayẹpẹrẹ ẹ̀kọ́tà iman kí wọ́n léyàn ó sì ṣe iṣẹ́ yóò ṣòfò kí wọ́n péyàn léyàn yẹpẹrẹ kí wọ́n sọ fún yẹn pé tọ́ba dídú àlìkí àmọ́ iná lọ́wọ́ ẹ dákun gbogbo tí mo kà á lẹ̀ ń sókè gba ẹbọ sóore gbogbo ẹ̀ aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́nu mo dá tọ́bí kì í dúró bẹ́ẹ̀ mo wá fẹ́ bọ́ sí mọ̀dọ́gẹ́rù ṣírkì fíbi láàyè yorùbá ni mo fi ní sọ léyìn sókè. So ojúṣe gangan la wá fẹ́ wọ̀ yìí kí ni àwọn ẹbọ tó wà nílẹ̀ Yorùbá ẹbọ lẹ Yorùbá méjì ni ẹbọ alákọ̀ọ́kọ́ ẹbọ tẹnu kò sí pé ẹbọ ni ẹni tí ń bá ń ṣe kọ́ sọ fún yín pé lẹ́bọ ni bẹ́yìn náà bá pè lẹ́lẹ́bọ kò ní ṣe kí ni kò ní bínú ẹbọ tá a sì nílẹ̀ Yorùbá bá bá ń ka méjì méjì mẹ́ta mẹ́rin yóò fẹ́ tó 20 àmẹ́yí ń ká bí méjì lábẹ̀ fún yín gbogbo ẹni tí bá ń ṣe àwọn ilé ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá ní a ẹlẹ́bọ ni ó ní bẹ́ẹ̀ ni ẹlẹ́bọ lọ pẹ̀bọ́n lóòsà ni ó ní bẹ́ẹ̀ ni ó lóòsà lọ oníjìyàn àtàwọn àtàwọn tí wọ́n ń ṣe fẹ́ nú kò pé ẹlẹ́bọ ni wọ́n ẹjẹ́ sáré kadí ẹ̀ fún ẹ̀dá kò jẹ́ mọ́lẹ̀ yóò bá ẹni tí bá ń gbé fún kílá máa pé sọ̀rọ̀ rẹ̀ dàrú òun gán mọ̀ pé ní kílò ẹ̀dá kò jẹ́ mọ́ ẹni tí ń ṣe gúnnú nílẹ̀ yóò bá kíni ẹni tí ń ṣe òsá oko nílẹ̀ yóò bá kíni ẹni tí ń bọ̀ ọ̀ṣun lọ́ṣogbo nílẹ̀ yóò bá kíni ẹni tí ń bọ Ògún àwọn irin grandsham ti ti ń kójọ tí ń bọ nílẹ̀ Yorùbá kí ni jẹ̀mọ́ ẹni tí ń bọ Bàtálá nílẹ̀ Yorùbá kí ni ẹni tí ń bọ ẹni tí ń bọ orò gbígbé sẹ́mùrò àbára ẹgbẹ̀rẹ̀ múrò ẹ̀sẹ̀ bí kíní okùn tí ń so kíní tàbí ń gbẹ́ kálàmù sí ní ẹ̀mí báyìí àwọn tí ò fi ṣẹbọ wọ́n bí ń lé àyà ni àwọn kan wá sọ́dẹ̀bọ àwọn ń bọ́ wọ́n bí ń gbé èèyàn lóògùn ẹ̀dàkùn ẹni tí ń bá ń sọ̀rọ̀ náà kí lòun náà jẹ̀mọ́ ẹ̀dàkùn ẹni tí ń bá ń bọ èṣù kí lòun náà jẹ̀mọ́ ẹni tí ń bá ń bọ Ṣàngó kí lòun náà jẹ̀mọ́ ẹni tí ń bá ń bọ Ẹ̀yọ̀ kí lòun náà jẹ̀mọ́ ẹni tí ń bọ Ṣàpọ̀nná kí lòun náà aláìlára kí lòun náà ẹni tí ń bọ Ṣàyìn ṣe ní méjìlá ní mọ́ka wọn ó tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tí ń bá ń bú àwọn nǹkan wọ̀nyí nílẹ̀ yóò bá kọ̀dàrú pé ẹlẹ́bọ̀n àwọn náà sì mà páwọn ò sí lọ́hùn ẹbọ làwọn ṣe kí ni làwọn ṣe ẹbọ àkọ́kọ́ lẹ̀ yóò bá lò ọwọ́ kú ẹbọ ẹlẹ́ẹ̀kejì ṣe ẹlẹ́bọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ka gbogbo ẹni tí wọ́n ń ṣe ẹlòmíì ń ṣe kọ̀gbà pòrùn ṣẹbọ tẹ́ bá wá pè lẹ́lẹ́bọ yóò máa ṣe kí ni ẹ ẹlòmí ń ṣe kọ̀ wá gbà pòrùn wá pè kí ni ó máa wàlá yìí bí yóò lóhun lẹ́ ń pè lẹ́lẹ́bọ ohun ẹmọ́ tún pè lẹ́lẹ́bọ mọ́ ó bá yẹ́ ma pa àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ àwọn jọ ń kírun ni àwọn jọ ń gbàwẹ̀ ni àwọn jọ ṣàká ni ẹwà ń pè lẹ́lẹ́bọ wàlá yọ wà lẹ́ Yorùbá òun ló sì pọ̀ jù ẹjẹ́ nǹkan díẹ̀ bẹ̀rù nílẹ̀ Yorùbá láti rẹni tí ó kún òun sí lọ́wọ́ ìtí ọwà fọ́lọ́hun tí ó máa fẹ́ lòmíì tó kéré sọ́lọ̀ kò tí ẹ̀ sí tọ́tọ́lọ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ bá bá wá pèlẹ̀ bọ̀ yóò máa sí gíní ẹ́ ọmọbìnú kọ́dánú àwọn àbá kọ́dánú àwọn ọlọ́mọkínú ọ̀dá ẹjẹ́ mọ́rin káwá abíjẹ mọ́mọ̀ ọdẹ́jẹ́ mú káwá tó gbajúmọ̀ ó àyínú náà bí àrùnilá fàkónú àwọnànà bílá àzánà záàbì fọdílélá bíhá kílá ìjálálá àyínú náà bí àonílá fàyà akíkọ́kù wàyà àbúdán agíjú yà sẹ̀wìl àmúdán wà fi kún ìṣẹ́fàwó lèlá bíhá kílá ìjálálá àyínú náà kí ni wí ó ní ìbádàlá ẹ̀yẹ̀rọ ọlọ́run rìjálàlá ẹ̀yẹ ni ọlọ́run àyínú ná ẹwà ara wà lọ́wọ́ ẹ̀dọ́ àpọ̀ta ní ma ráyìn lọ́wọ́ jẹma tààlà ń ké sí bẹ̀rún nìsì ó tó ní wàyá akítọ́bù wàyá àbúdánù ẹ̀yin kútùbù kútùbù ẹ̀yin bádàlù bádàlù ó tó ní wàyá àgíwá ẹ̀yin gáúsù gáúsù àjíbú ẹ̀dáwà lóhùn yá àtàwíl amúdánù ẹ̀yin tó ti kọ́ ẹ dákun sáwọn tí wọ́n ń kọrin yìí sí wọ́n mọ̀ kórí ẹbọ làwọn bọ́ bẹ́ẹ̀ bá fún wọn lẹ́bọ̀ kí ni ó ṣe ń bẹ́ náà wọ́n Tìjàníyà tí wọ́n lórí nǹkan jẹ́ máa kọ́ ó ní wọ́n náà burú jáì gbogbo àwọn kan jò ní yìí kọ́ gbogbo àwọn kan jò ní mo sọ fún yín lálẹ́ jò ní ó yẹ ká pa àwọn ọ̀gá wọn sákèsì mo kúni ya shaykha Ibrahim gausun lilwara àgísí ní bìgá ibi kàfà ní múná tẹ̀fí ní kàrà dáìdá ìlànà dáìdá ìlànà dáìdá ìlànà dáìdá ìlànà dáìdá ìlànà nígbàtẹ́ ní yá Sheikh Ibrahim bàbá wa Sheikh Ibrahim gáwùsùn lélùwàrà gáwùsùn gbogbo ayé ẹwà ni agídí ní nàmí lọ́wọ́ ẹ wá dàdú mẹ́wàá tún ní bíkẹ̀ ìfíkà pẹ̀lú ìrànlọ́wọ́ ti ẹ fúnra rẹ ní o fọ́límù náà ìkó nǹkan léyà púpọ̀ alìmúnà jámù òmùníyà kí ni túnmọ̀ òmùníyà mọ̀fẹ́sẹ̀ yìí mọ̀fẹ́sẹ̀ yìí fọ́límúnà kíyàn kó nǹkan rẹpẹtẹ sínú ọkàn tẹ́fìlì kára ìmọ̀ jẹ́ kó rọ́ sálọ ni mana pé ọkàn mi kún Ibrahim wá sí kí ni ẹ̀dàkùn Sheikh Ibrahim fún rẹ̀ náà tí ó bá pèyàn tàbí ẹ̀kọ́ pé sọ́yẹ ká máa pẹ̀wú ká tún wá ní àgízí ní nàìjí lọ́wọ́ bíkẹ̀ ìsíkà pẹ̀lú ìrànlọ́wọ́ tí ẹ fúnra rẹ̀ àwọn tí ó ń kọrin yìí pé bá sọ fún akórin ẹbọ ní kí ni wọ́n ṣe mo fi láwọn ẹbọ tó sápamọ́ láàrin àwa mùsùlùmí tá a sì gbọdọ̀ lákèésí torí sábà kọlọ̀ wọn sì gbogbo wa lọ́mọ àlìjẹ́nnà ṣùgbọ́n lọ́wọ́ àdìjẹ́nà àwọn mí tó burú jù bẹ́ẹ̀ lọ táwọn mí kọ láwùjọ àwọn mùsùlùmí lẹ́yìn wà nínú àwọn mọ̀dá ìlú ṣirk ìkànnì mọ́sọ̀ ṣe tó sọ mí ẹ́ lẹ́yìn wà nínú ẹbọ tí ń bẹ lẹ́yìn wà tẹ́lì kankan ọ̀fẹ́ rí láì dáa ọ̀gbẹ̀yìn yìí kálọ̀ lè yẹsẹ́ wò ẹnìkan orílẹ̀ ìdá o tọ́rọ àwọn tí wọ́n ń yẹsẹ́ wò fún wa gangan àwọn ìmáàmù wa ni àwọn àfáàlá lọ bá ti bá wa tẹ yẹgbẹ́ ẹdẹ́kun sẹ́wà sọ fẹ́ni tọ́lọ̀ bá ìmáàmù àbí àfá tẹ̀fsírí tọ́lọ̀ yẹsẹ́ òlẹ́dẹ̀ rẹ̀ ẹwà sọ fún pẹ́sẹ̀ ẹbọ ní ti yóò ní ìmáàmù ní ìzẹ̀bọ àbíbi àbí wọ́n lọ ọmọ tó ṣe bàbá ìmáàmù lọ́ba yẹ̀wò tẹ̀fsírí lọ́ba yẹ̀wò ọmọ àwọn táwọn ìdí wọn ṣe wà ní sẹ́rù kéwù tí àmá kò ní dùnmí fún ọkú ẹ̀kọ́ ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kéwù ní ẹwọ bí ti kí ní ẹ̀ ti jáde wá ibi tó ṣe ní lọ́dọ̀ imam lọ́dọ̀ àfá tafsir lọ́dọ̀ àfá tó dálé kéwù lálẹ̀ tí ó gba wọn mọ́ jáde bẹ́ẹ̀ òun ní yẹsẹ̀ òfáwọn èèyàn ọwọ́ aburú débi ni ọpẹ́ tí ìmáàmù fi ń yẹ nǹkan wọ́wọ́ alẹ́gbẹ́ kan gbogbo ìmáàmù lọ́pọ̀ ìpẹ̀lẹ́gbẹ̀ kaba yìí tọ́bá sálábà wọn tó wá fẹ́ yẹ́ ẹ̀ṣẹ́ òyọ́dá wọn lóhun lẹ́yìn àlásàrì ọpọlẹ̀ yóò o tí a bá ní kí wọ́n sàáfà àjọlẹ̀ yóò bá tí ọ̀dọ́pín pẹ̀ tí èyẹ ṣe wò tí è ṣe iṣẹ́ àràáfà kàhánà káma yẹ kan wò bẹ́ẹ̀ bá kàfà lẹ́ yóò bá jọ tipátipá lẹ́ fi rí 30 to 35 percent tí è ṣe àbí mo kúrọ́ ni bẹ́ẹ̀ ẹbọ sí ni àbí annabi ní mẹ́lẹ̀ àtàkà ìná aw àráfà ẹni bá lọ báyẹ̀ ní wò àbálá gbígbá pásọ̀ dákàwó tọ́wọ́ àgbàfẹ́ tó yóò múná bẹ́ẹ̀ náà lórí fọ̀kọ̀dẹ̀ káfàrà ó di kèfèrí bí máa lò zílá ala Muhammad ó di kèfèrí pẹ̀lú jẹ́ sọ́fà nàbí sí ẹ̀ ń tẹ́yà sí tó di kèfèrí sí ẹ̀kọ́kọ́ jẹ̀mọ́ nínú tọ́gbàlẹ̀ ilẹ̀ yóò bá nù ṣe mọ̀ páwọn ẹbọ tí mo kale kan bá pa wọ́n náà lẹ́lẹ́bọ wọn ní ṣegíní àwọn èyí tí ń wí ní sí ìta bá pè wọ́n kí ni wọ́n wí kọ́dà wọ́n já èyàn máa ṣe lé ìkáwà pé láfẹ́ lẹ́bọ kọ́ máa já sébẹ́bọ náà ní sí ó di mélòó tí mo kà nílẹ̀ Yorùbá èyí tó dàrú táwọn ẹlẹ́bọ ọ̀pọ̀ ẹlẹ́bọ làwọn ó di mélòó tí mo kà nísìnyí ẹ̀yẹ kí n kà tó mẹ́jọ ẹlẹ́kẹta ìdíáwù ilmil ghaib kéèyàn máa sọ pé a ah, ní tí ó ṣẹlẹ̀ mọ́ mọ́ èyí ń jẹ́ tàwọn àbá àbá mi ọ̀sọ̀ fún ọ kàtíkọ́kọ́ lè bí a ọ̀dọ̀ wa ń kádàrà yín wà ìta àbá wí fọ́lọ̀ lọ́lọ́mùsí ẹ̀rí àwọn àpá àti sọ́bẹ́ lẹ́lẹ́ yóò bá dáadáa gbogbo ẹni tí ń bá ń gbèrè sípò tọ́lọ̀ wà kí ni jama kèfèrí parabu àwọn tí ń ṣe ìdí àwọn onímọ̀lẹ̀ lẹ́yìn báwọn ọmọ kọ̀rọ̀ wọ́n pọ̀ gan ájò kó lóde mi báyìí tá a pàdé òjò sì sú àfọ́nì oṣù fẹ́ pé a ni òjò ni òní rọ tá sọ fún ọ pé òní rọ omi ó sì yóò ní àà ọmọ tẹ́ bí ibi ó ti yàrí kọ̀ yẹsẹ́ o yọ́kàn pèpè pọ̀ mọ́ kọ̀rọ̀ náà gbogbo ẹni tí ń pèpè kọ̀rọ̀ báwọn àtẹni tí ń gbà kọ̀rọ̀ ní sọ ẹlẹ́bọ̀lá méjì kìbìrì wọn ẹ̀dá ọ wà lẹ́ Yorùbá bí ó sì lẹ́ Yorùbá ètò tó wà lẹ́ Yorùbá àṣírò ìmọ̀ sókùn tá a bá lóògùn èdè Yorùbá la ń pe nǹkan méjì lóògùn tó lóko ọ̀tọ̀ọ̀tọ̀ inú ṣẹ̀ríà Islam dàwà ọ̀tọ̀ síírù ọ̀tọ̀ tá a bá ní dàwà inú ṣẹ̀ríà Islam oògùn òwòsàn ní jẹ́bẹ̀ lónìí lárúbáwá tí a bá ní lágbájá mọ̀dáwí ìtumọ̀ ẹnikẹ́ni tí ń gàgò mu tí ń sàgò àmọ́ ọ̀dọ̀ Yorùbá oògùn náà wọ́n ń pe gbogbo ẹ̀ sẹ́rọ̀mù tẹ́mi wá ń sọ tó sọ̀yẹ̀ ní kìfèrí òun lòògùn ẹbọ òògùn tí ń tojú bọnú kádàrá sẹ́rí èmi lòògùn jẹ̀díjẹ̀dí òògùn awọ́pá èyìn òògùn kẹ́yìn wọ́n rọ̀ òògùn bọ́ọ̀dọ̀ lẹ́bọ́ lágbàgbà tó ń jọ́kùnrin òògùn eléyìí sẹ́rí ògbégitì àmọ́ sẹ́rí ògbégitì pẹ̀lú kó ló ń tọ́lọ̀ sílé wọ̀ bí a fọ́ tí ṣe bí a ń ṣe kankan torí pé ìwòsàn wa mùsùlùmí kò sí bí tọ́lọ̀ sí ní amóògùn abẹ́nu gọ̀ǹgọ̀ bí ó kún pé ẹ̀dàkùnjẹ mọ́ mọ́fẹ́ bí ilé ẹ̀sùn lódó ó tó di pé súnà ń gbàdú bí i àbá fẹ́ yàwó kan tí ọba rí fẹ́ ọ̀dọ̀ àwọn owó ní ọlọ kí ó ní kí ní ó ní kan báhùn sí mùíbà abẹ́ẹ̀kọ́ ni kọ́dà gbogbo iná ilẹ̀ ma wá nìkan ètò àlẹ́yíká bàbá lọ wà sẹ́rí gbogbo ògùn tó bá ti rí bẹ́yẹn ó fi kàntajà ó fi kẹsọ́rí ó fi kẹyọnú ayé ó fi kan ayọ̀gbọ̀ iṣẹ́ tí mú iṣẹ́ ẹlẹ́bọ ni àmọ́lẹ̀ yóò bá mùsùlùmí ń ṣe iṣẹ́ kí mo gbé mọ́ nílẹ̀ yóò bá tamú ní ṣe èyí òun lọ fà á tààbí ráwọn àbò jálàbí ẹ̀dàkùn tàbá lọ́dọ̀ àbò jálàbí kí làbá lọ́bẹ̀ ogun lálọ́ síbẹ̀ ẹlòmí ọmọ awò pé a báwo lẹ́sẹ̀ sọ kó oògùn yẹn jẹ́ bọ́ síbẹ̀ sọ pé ń tá fún ọlọ́run ká fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ní jẹ́ ṣe ń jú èlógún fi jẹ́ bọ́bọ́ ẹ̀dàkùn gbẹ̀yìn tẹ̀wà mílì ní tọ́ ọba ní ọ̀rẹ́ tí ń bá ń sóògùn lọ́yà bí ìyàwó rẹ̀ bá ń gbóògùn wálé yọ̀ǹda rẹ̀ bọ́kọ̀ rẹ̀ bá ń wọlé olóògùn ìyàwó gbọ́mi dáadáa fẹjọ́ rẹ̀ sùn tí ọba gbọ́ nípa ọkọ̀ fún nínú àwọn nọmbà wọ́n èèyàn tí ń dayé àwọn ológun ni ẹjẹ́ ìjúwe tí yóò kò fún yínkẹ́ gbọ́dára a ti kọ́ ọjà yìí àbá kọ́lé iṣẹ́ àbá kọ́kọ́ àbí mo ní sọ́ọ̀bù àwọn afẹ́kẹ́rò ṣe kí ni kọ́mọ wọ́nú sọ́ọ̀bù ni kọ́mọ wọ́ kọ́mọ wọ́ kọ́mọ wọ́ ẹmẹ́gbọ́ wọ́n wà nílọ ọwọ́ ewé wòmí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtewé tẹ́tíkọ́gbọ́ tí ń sọ ewé ni mélòó àtewé <laughs> ọbẹ̀ ma kọ́lẹ̀ ewé ni mélòó tí mọ́ka ewé alákọ̀ọ́kọ́ ewé ẹlẹ́ẹ̀kejì ẹ́ ẹ̀hẹ́ ẹwà fàwọn ewé yóò kùn bẹ́ẹ̀ bá ti wá bí kún báwọn ẹ o ẹ máa o wọ́n wá sọ pé tọ̀ papọ̀ lọ gbẹ́lẹ̀ kó kìbọnú ilẹ̀ àbí so mọ́ òkè sọ́ọ̀pù rẹ̀ àbí máa fi wẹ̀ sórí oògùn tó ń ṣe yẹn ìtumẹ̀ rẹ̀ yóò bá jẹ́ kó yí ọ ìwọ́lọ̀ farabalẹ̀ yóò bá ní oògùn tí ọ jẹ́ alhamdulillah ìtumọ̀ ẹni pé gbéwé ohun yẹ bá pé ogun yóò ṣe ní so oríwé tó ń sàjọ ọ̀ndá orí ọ̀nyọ ẹsẹ̀ ọ̀nyọ ojú ọ̀nyọ ọpọlọ alìjẹnú kan ló bíúdì alìjẹnú ló dá bọ́bọ́ wá dá alìjẹnú yẹ kọ́ bá pé ìtókùn ó fi wá ṣiṣẹ́ bọ́ọ̀ bá ti gbé sí wọ́n ní gbé sí àbọ́ ose bí wọ́n ti ní ose alìjẹnú tó ọdẹ́ wọn wà dìde yóò máa lọ síṣẹ́ tó ọfẹ́ kó gùn yóò sí tó bá ti tì í bọlẹ̀ ní sínú sọ́ọ̀bù rẹ tẹ́wì ẹ̀ bá pé o tẹ́wì ẹ̀ bá pé ìtumọ̀ ẹni pé alìjẹnú yẹn ìdẹ́dà rẹ̀ ṣe kí ni ó pé alìjẹnú yóò wà dìde so ní gbogbo ẹni tí ń lọ títí yóò máa tì wọ́n wọlé pé lọ rajà lọ rajà ẹ̀rẹ́ lómi yọ́kàn wọ sọ́ọ̀bù èlò 4000 ẹjẹ́ san three thousand five kọgbà kọgbà kọ́ eighty three eighty three ọkọ̀ sanwó yóò wá gbé nílé ìyàwó wa ni a kiri ilẹ̀ tó ra wálé ni yóò níbẹ̀ a ní mẹ́ta ní yóò níbọ̀ kàrá náà ni òun náà kọ́ àdìjẹ̀nú lẹ́gbẹ́ gíní obìnrin òun àkọ́kọ́ lò níjà yóò kàn jí yóò kàn ní òun lọlé àwọn òun sì palẹ̀ lúmọ́ ìyàsákì kọ̀ yóò rí báyìí kò sí tẹ́wìí ọlọ́run tó bá wá dọ̀hún tó lẹ́yìn bí oṣù mẹ́jọ àbọ̀dún méjì ojú rẹ̀ wà lẹ́gbìn yóò ní sí ìsílẹ̀ ọkọ mi mọ́ ni àlìjẹ̀nú ló ṣe kíní ẹnìkan ti lọ bí àlìjẹ̀nú kan ṣe òun ló ṣe kíní lọ́fọ́sẹ̀ jáde lọ́fọ́sẹ̀ ni tó bá fẹ́ tajà tó fẹ́ máa tà ta lọ́ọ́ bẹ̀ tọ́ ọ bá fẹ́ kọ́lọ̀ wọ́n yọ́nú sí ọ kọ́ wá pàwọn èèyàn lásẹ̀kẹ́ máa yọ́nú sí ọ ta lọ́ bẹ̀jẹ̀ mọ́ tọ́ ọ bá fẹ́ kọ́lọ̀ rẹ̀ ó dáa ta lọ́ bẹ̀jẹ̀ mọ́ èwo làlìjẹ̀nú tó ń bẹ̀ káyé tó yọ́nú sí ọ èwo làlìjẹ̀nú tó ń bẹ̀ kó tó tajà ẹwọ́ dákun jẹ mọ́ lónìí láwùjọ lẹ yóò bá àwọn àwọn oníṣòwò ìtajà ìtajà fáwọn èèyàn ta ní ń ṣe ìyọ́nú ayé fún wọn ṣe ara islam ni bẹ́ẹ̀ bá wá sọ fún ìdí ń ṣe tajà tí ń sọ sẹ ìyọ́nú tí ń ṣe gbẹ́lẹ̀ pọ̀tá tí ń sí wọn gbẹ́rẹ́ bẹ́ẹ̀ bá sọ fún pẹ́lẹ́ bọ́ ni kí ni ó fi jẹmọ́ yọ̀yẹ̀rin níbi àwọn ìṣẹ̀lẹ̀bọ̀ àfáàlù àwọn wọ́n wá pawọ́pọ̀ tí ní ẹ̀kọ́ tó wà lẹ̀ Yorùbá lọ káwọn àfáà máa ń so oògùn fáwọn èèyàn oògùn tajà oògùn ẹ̀yọ́nú ayé oògùn kító ni mọ́dàrí kan kító ni jama àgbélépọ̀tà kító ni àwọ̀rò kító ni ẹgbẹ́ kító ni àwọ́jò Odi di mélòó tí mo kà ló ti nínú ẹbọ táwọn èèyàn gbà pẹ́bọ nílẹ̀ Yorùbá Odi di mélòó ó di mélòó ẹlẹ́kẹ̀rin rọ́sùmù tọ́láàsì ọ̀dọ̀ àwọn àfáàlì yìí wà ká máa lò tání tí mo ní ká máa lò ẹ̀ àwọn àfáàlì lò tání àfáà tó wọ́n lò nẹ́kà yọ́dá tó wọ́n lò nẹ́kà ní ẹ̀rì pé yọ́mà láti bí yọ́mà láti bí áti mítí láwọn tàní ní o lọ́dọ̀ lárúbáwá wọn ò lóòkọ tí wọ́n ń pè ju tọ̀lásìmù lọ kí ni mo lọ́n pè jẹ mẹ́ tọ̀lásìmù tàní afọ́mọ́ pé ṣé wọ́n ní musalasu gazali musalasu gazali wájẹ́ pẹ̀lú Bukhari musalasu gazali yẹ àwọn áti mi ló ṣe kíni lókú bẹ́ẹ̀ nígbẹ̀yàn bá wá ń kọta ní tẹ́ tó pè nígbè yẹn yàtà ní sínú pépà ó mú takàdá ó mú pépà ó bẹ̀rẹ̀ sí ìyá àtìbí síbẹ̀ ìyá àtìbí síbẹ̀ ṣé ń tà níbi mú wà látìbí sáwọn sàábẹ́ ní ìyá àtìbí ọ̀rẹ́ ẹ̀kọ́ tó wà lẹ́ Yorùbá ni o kódà tá a tún ká máa wà fà lẹ́ Yorùbá ní ọwọ́ ẹ̀kọ́ sí ni kéèyàn máa yàtà ní òun náà ń pè látìbí ẹni tí wọ́n yẹ elélugun mẹ́rin elélugun mẹ́ta elélugun mẹ́rin wọ́n yà mí bí star ní ọba tó wá yà tán ó tó wá dé ìwọ tó ọba máa kí wó dè ọ́ níbo wó dè ọ́ sí wọ́n kọ jìbìrìlù sẹ́gbẹ́ kan mikailu israfilu asarailu wọ́n kọ ọkọ̀ màláìkà sí wọ́n tó lè kọ́ mísà rà mìíràn ẹ̀mí sókè kálà tó amalan sọ́ọ̀lẹ̀ hàn wà á kára sẹ́yìn àlè wọ́n mí sí iṣẹ́ ẹ̀rẹ́ pọ̀ máa ẹbọ ní jẹmọ́ o ẹ̀dọ́ àkọ́kọ́ fẹ́ bí ilé rè ọ̀pọ̀ lẹ́yìn bá gbé sílẹ̀ yóò bá ó di mélòó tí wọ́n kà ọwọ́ kẹlẹ̀ karùn nínú àwọn tí ẹ̀ ń ṣe ilẹ̀ yóò bá tó ìpẹ́ bọ ni àmọ́ tẹ́ ẹ bá pèlè lẹ́bọ kí ni ó ṣe lọ́yọ̀rí o nínú ẹ̀ ní ká máa pọ̀pọ̀ àdìjẹ̀nu ká máa pọ̀pọ̀ kí mọ̀ pé pọ̀pọ̀ àdìjẹ̀nu ọ̀dọ̀ àwọn apáni yóò náwà yóò lóhun ló kọ́ lóhun kan tó kọ́ lóhun bò kólódì wòláhà àwítò rahman ayyà máa jẹ́ ni ó yáyé ránkọ̀ ya yìí sókọ̀ lọ ní àwọn èèyàn ma nǹkan títí wọ́n ń pè àlìjẹ́ ní wọ́n ń pè lókọ̀ ọlọ́run àfá àtọ́bá ní nákàlì dáadáa tẹbálà àfá yìí lásìrí ó ní nákàlì ẹlọ́lì wádìí ẹ̀ ó pọ̀ àlìjẹ́ ló ṣe gíní àbí àfá àtọ́bá tí ò ní ní bí ájẹ́ àwójín jẹlmà àwójín jàlá látà jẹ̀lì ilé wà jẹ̀lì yútin jama'in tamara jàbí tààdì di aizamin wasu dáàdì amúhàmà bíbára àti tẹ̀kùrẹ́rẹ́ bílámi takọ̀tùkọ́lù sírájú núrí sí rámi tààkiri ẹ̀dàkùnú jẹ́jẹ̀ ló ti lè yíwá wọ́n níbi ààjín sọ́lọ̀ ní jẹ́ ààjín àwújí jọ́lọ̀ ń jẹ́ àwújí jẹ́lìmọ̀ àwújí jọ́lọ̀ ní jẹ́bẹ̀ akàmọ̀túnmọ̀ jẹ̀lìlì jàlálàtà wọ́n wá níbi hajjẹ́ àwújí jẹ́lìmọ̀ àwújí jàlálàtà jẹ̀lìlì wà jẹ̀lìyúti jàmáyí kí ni jẹ́ jàmáyí tàmà pítà àdíbi àìzámin kí ni jẹ́ àìzámin wà sí dáadì amú àmà yẹ́ jẹ́ jẹ́ màmá bíbára àti tẹ̀kìrìrì kí ni jẹ́ bẹ́ẹ̀ bílàbí tó kọ́ lù sí rájù núrí sí rámbí tààkiri sẹ́mọ̀ pé mo kíw mo wá kíw kí n tó kíw ọmọ bẹ́ bàbá mo kíw kí n tó ṣe kíni ẹ̀hẹ̀n kíw méjèèjì rí tọ̀ fún yíò ló fi já sí pé ẹni tí ó mọ̀ rìnrìn kò sí nǹkan kan tí ó fi sakọ tọ́rọ àsọ fún ọgbà àti kíw kàtó kíw ọ̀kadìrà mi ni mi mo jẹun kàná máa níjọ́ tèmi gan bẹ̀rẹ̀ lè kí n wà láàmì kí n tí mo fi gbà náà lùkùnrin ní mi wà láàmì ké gbogbo ìzíyà láláàrí kúrí tàbí gangan mú kúnlẹ̀ ké ní in tó wá bẹ̀rẹ̀ lárúbáwá ìwọ́lọ́ àpè kí ní gabaka fún mi lé ní àhá àhá ọ̀dà kí ni ìtumọ̀ àhámọ́ sàkákó aláwòyẹ́sù yìí àhámù sàkókò fàláwù yẹsù tí wọ́n bá fún ọwọ́ láàbẹ́ fún ọlọ́kọ́ sọ́lọ níbi àhámù oníjẹ́ kàlọ́kù oníjẹ́ kàlọ́kù oníjẹ́ yẹsù ìmọ̀ kókò àdìjẹ̀nú ara sẹ́ ẹ̀kọ́ tó wà nílẹ̀ kọ́dá kọ́tọ́ láàkùn tó sọ̀rọ̀ iná gbogbo yíma ní bọ́sùlẹ̀ àti múlé bẹ́ẹ̀ bá ń ka ń túbà yà sí lọ ẹ́ẹ̀dẹ́mì kankan ní àjíb yára ń pàyà yìí dámínú àjẹjẹ yọ kàyà inú ẹ̀tẹ̀mẹ́tì kábíyèsí àwọn kábíyèsí náà kárí ibi útùbà yà sí <laughs> wọ́n ni àjíb yàrá ìbẹ̀rẹ̀ útùbà yà sí ìbẹ̀rẹ̀ útùbà sí ṣe yìí ó jẹ́ àjíb yàrá Rahman ìjẹ́ àjíb yàrá Rahim ó kọ̀ àdìjẹ̀ inú kàyà ìgbé ó kọ̀ àdìjẹ̀ nù nílẹ̀ yorùbá ara bá pè ní bá ó sì kí ni ní ó ti yẹ nípa wọn sí yẹ ní. báwo kàyà yìí ló tó kú èso tó rọrùn. bára àti igbá rẹ̀ yìí rí sọ́jọ́ náà yìí rí àwọn tó sàkákò aláwùjá sùn sọ́jọ́ náà tó sàkákò aláwùjá sùn sọ́nà yìí ní olówó ìlànà àwọn ilé owó ayé àwọn akẹ́kẹ̀ẹ́ nígbà tí àlọ́ ìgbàláwà jẹ́ àbọ̀dé wọn sáà mú sàkákò náà wà lọ́wọ́ kàláwù yẹ bára tí kẹ̀ yìí kẹ̀ yìí ìwádìí náà wọ́n ti kẹ́kọ̀ọ́ wọ́n ti ní ọ̀tọ̀ àbá èyí tó wá burú jù yóò lọ kí n pa yín lẹ́rìn kí n pa yín lẹ́rìn ó bàtà wá fún yẹn náà kàdí ọ̀wà ni àwọn ni àwọn kàdí asahabu asahabu kàdí àwọn asahabu kàdí àwọn kàdí lẹ́nu tó ti fún kẹ̀kẹ́. wọ́n wọ́n ní ká ní lọ fà kí mo ti ara mo kọ ohun sí náà mo ti gbàgbé ta lọ́rọ́ ti kọ́ra mi ni orí ìpìlẹ̀ rẹ̀ ń kọ́ ẹ bá rántí ń gbẹ́nu fún ìdánwò apàìlẹ́rìí jù tí ẹ bá wá ń kọ́ wàjábìlì káàbì bọ̀ wọ́n máa ka wọ́n máa ka wọ́n àníwá kìtìmíìrù ajá ní jẹ́ kìtìmíìrù àwọn tó ń wọnú kòtò tọ́pà ní kò lọ́gọ́rọ̀ ọdún mẹ́ta àtọ́dún mẹ́tàlá tí ẹ wá síbẹ̀ ń ta jí padà tí wọn ò ní nǹkankan tí wọ́n lè ṣe ń bi tí wọ́n àjù tọ́lọ̀ ń bá ju ṣe lọ ọwọ́ títí òtún wá àwọn tí wọ́n fi ń jà falẹ̀ yorùbá tí wọ́n gbà pé àṣírí ọlá àṣírí ńlá kàjú bẹ́ẹ̀ ni ó kọ́ ẹ̀ ẹni bá wá ń pe lé ilé yorùbá tá a bá sọ fún pẹlẹbọ ni ó ti yọ gbà ìgbà ó di mélòó tí wọ́n kà náà ó di mélòó ẹlẹ́kẹ̀ẹ́fà nínú ẹ̀bọ tí ń bẹ nílẹ̀ táwọn tí wọ́n ń ṣe tí wọ́n gbà fáwọn ń ṣe é tàlíkù tàmẹ́dìm ìmọ̀ sun pàrọ̀ àwọn ìyàwó yìí tí a bá bí wọn àwọn ìyá kan bẹ tí a máa kiri ọjà káàkiri tọmọ yẹn bá dàgbà díẹ̀ bá fẹ́ máa wo yìí wó ní kẹ́ra òkà yìí wó ní kẹ́ra kíní ọwọ́ yìí wó ní ẹra ó ní yìí kálukú gbà kóhun tọ́jú ọmọ nítorí yìí ní segiri mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o kálukú nínú ara tàmáyì mú ni kọ̀ wá pé síbẹ̀ mùsùlùmí ò mọ́lá ìdá ẹ̀rí ìmáàmù mi níjọ́ yìí ni kọ́ bá rùkú níbi ìrún yìí ni ó ní ọ̀gá di rẹ̀ kí ìmáàmù máa lóńdè ìmáàmù ń lò fúnpá ó kéré nu mùsùlùmí tí èlò fúnpá tí èlò ń dè àwọn kan tó wá ṣe lọ́sọ̀ọ́ àwọn wàá dì ń tira wọ́n fa wọn gbá wọ́n tún wá jẹ kọ́rùn báyìí tẹ́rì kẹ́lẹ́ iná ìlú kọ̀rọ̀ pàrọ̀kọ̀rọ̀ yóò lè tẹ́lá lọ sọmọ́ tàlíkù tàmáìlì ìmọ̀ ìlú pàrọ̀ ìdílé ńlọ sí ni afálẹ̀ ńlọ sí ni àtàwọn tí ń gbé tí wọ́n sí ọrùn kọ́dà bọ́ bá hàn kù sí yù tó fi gàrí sí tó gbé tó gbé kọ́rùn lọ́dọ̀ àwọn afá àkìláàbù wa bẹ̀ wà sọ́wù làkúwàlù tẹ̀mí mọ̀ náà ni àrùn àwọn èèyàn mọ́lá ìdálẹ̀ Yorùbá àwọn ìmọ̀mù lóńdè wọ́n lò púpá ẹlòmí di nǹkan mọ́nú fìlà tí ó so tíra kókè fìlà ò lè bọ́ fìlà jẹ́ bí mi ti bọ́ tèmi gbogbo tí wọ́n ń ṣe yìí náà bẹ́ẹ̀ bá sọ báwọn jẹ́ ń ṣe pẹ́kọ̀ rẹ̀ kí ni wọ́n ṣe wọ́n dínà ìpa wọn ọ̀sẹ̀ bọ́ bẹ́ẹ̀ sì ní ẹbọ ni àwọn ẹbọ tó wà nílẹ̀ Yorùbá ní nǹkan ó di mélòó tí wọ́n kà ẹ́ ẹlẹ́keje kama ntí kama wólulẹ̀ fáwọn e èèyàn bá ti wólulẹ̀ fọlọ́hún. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ tó bá jẹ́ àfọ́ àgbà lẹ̀ Yorùbá ekú méjì kí ló fi ṣe tí ó bá kọ́ lọ́ba lẹ̀ Yorùbá kí ló fi ṣe tí ó bá kọ́ gbàlagbà kí ló fi ṣe. àwọn nǹkan wọ̀nyí ìyàgbẹ́nu àwọn afọ àwọn lórí ẹ̀rọ èyí tó wá dájú ní tẹ́lifù ha kẹfílẹ̀ kẹmẹ́sì lọ́dájú níjọ́ tó bá ń kúnlẹ̀ fún yàn tó bá lọ láníyàn tẹ̀yíyà àwọn àfáà ní mọ̀kàrú wà náà ni pé kọ̀dá náà ní kò sí àníyàn tó ní pẹ̀lú ẹ̀ tó ṣe kíni kódà ó sì ti gbalẹ̀ lẹ̀ Yorùbá kódà nínú àwọn àfáà tí wọ́n kà kún síríkù gbẹ́bọ́ ni ẹ dákun jẹ́ mọ́ kéèyàn fẹ́ kí àgbàfà kan lẹ̀ Yorùbá nísìn kéèyàn fẹ́ kí ọba kan lẹ̀ Yorùbá nísìn kéèyàn fẹ́ kí gbajúmọ̀ kan lẹ̀ Yorùbá nísìn sọ̀rọ̀ mọ̀ sí ọ̀yàyà ní débẹ̀ ni ó yọ̀ǹda bẹ̀ ni o àmọ́ pé ó débẹ̀ oníṣẹ́ jẹ́ ń ó pè lẹ́bọ̀ wàhálà ni àti rẹ́tífáì ẹ̀ kọ̀ kọ́nà òbí haúsá gbogbo àwọn ọba haúsá múlẹ̀ fún wájú wọn ni ó mélòó ó mélòó méje yẹn dúró. wọ́n wá fẹ́ sọ ọ̀rọ̀ tí wọ́n sọ pé kí ló bí àwọn nǹkan wọ̀nyí islam sẹ́mi pé pẹ̀lú tá a sọ yìí nísìnyí gbogbo sẹ́tí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá yìí nísìnyí islam ń lọ báyìí Yorùbá ń ṣe kí ni àwọn tí wọ́n ń ṣe kí ni mùsùlùmí ni wọ́n o tọ́lá àti dá àwọn tí wọ́n ń ṣe bọ́ mọ̀ ní ẹlẹ́bọ̀ àmọ́ ogun tí mo kà bẹ́ẹ̀ ní èyí tí mo kà yìí díẹ̀ mo kà mẹ́wọ́ bẹ́ẹ̀ èyí tí mo kà yìí à ń rí láàrin àwọn tani kí ó wọ́n fà á tó gbé àpè wọn mùsùlùmí gbogbo sẹ́ẹ̀bọ là ń ká mọ́ wọn ní nǹkan mọ́kànlá lọ́pàá nǹkan mẹ́rin ló ń gbẹ́jẹ́ mẹ́rin yẹ sáré nǹkan mọ́kànlá àkọ́kọ́ fẹ́ẹ́ ni tó fà á wọ́n ní amọ́kùn ẹ̀rọ ẹ̀wọ́ olókèlè ń wò ẹ̀wò sálẹ̀ ẹ̀wò ẹ̀mọ́dàmọ́ra yìí níjọ́ tí ìtọ́fà ọmọfẹ́ sọ yìí ó níjọ́ àkọ́kọ́ níjọ́ tí Islam wọlé Yorùbá ọ̀nà ibi tó gbà wọlé ọ̀nà ọ̀dọ̀ àwọn tí Islam wọn ti dọ̀tí wọ́n wá fún wa ní Islam pẹ̀lú dọ̀tí tó wà lára ẹ̀ ó gbélé wa lọ́wọ́ ìbọn láti gba Islam ọ̀dọ̀ àwọn ọmọdé àwọn ọmọ ìlú lórí àwọn wọn ní gbogbo nákàlí oògùn ara mẹ́lì nákàlí bọ́lá ti gbà Islam ọ̀dọ̀ àwọn ará Egypt ibẹ̀ ni Suleimana gbé wà tábàwú máa tẹ̀tì ló ṣàyà tí inú alámúlíkì Suleimana wà máa kàfàrà Suleimana wà lákínà ṣàyà tí inú kàfàrà yóò á lè múnà nẹ́sà níbo ń súnlẹ̀ gbé Haruta àti Maruta ṣé méjì pínlẹ̀ pé ti ṣẹlẹ̀ Islam tó wọlé ọ̀nà mẹ́lì ọ̀nà Íjíbítì lọ́gbà wọlé wọ́n kó síláàmù lé lọ́wọ́ pẹ̀lú labaro para lóbi jásí nínú táwọn àbá sáré nákàlí nákàlí nákàlí kọ́dà wọn ní gbàyàn láàfà lọ sí nílẹ̀ nílẹ̀ kalẹ̀ bá ní pọ̀ tó ó lè sọ láti rí báyìí ah, ọ̀dọ̀ àfọ àwọn báyìí láti tó kó àti rí báyìí sáàsì ní ìbá sí àbúwá ni oògùn táwọn ará mọ́nì ń ṣe oògùn táwọn ará egypt ń ṣe gbogbo táǹpẹ́ gbogbo ní ẹ̀ka fún ilẹ̀ kan bẹ́rẹ̀ àtún ìyẹn kẹ̀rí ìyẹn kẹ̀rí kẹ̀rí sí wọ́n ń tẹ́ sí ààrẹ ṣe ní pẹ́sà rẹ̀ ní. ó sì ń gbé ìwé náà lọ́wọ́ àmọ́ta àmọ́ta ọba ara mi sílẹ̀. ìsìláàmù wọlé wádọ̀ wa pẹ̀lú dọ̀tí ni o àwa gbà pẹ̀lú àwa rò pé dọ̀tí yẹn náà ara rísí àkọ́kọ́ rẹ̀ o tó fi já sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ àtọ́gbà ìsìlámù gbà náà wọ́n ń gbà tìnákàlì tìnákàlì ni mélòó mo ní mo fẹ́ ká ó di mélòó tí mo ti kà báyìí náà ẹlẹ́ẹ̀kejì yóò bá fún rẹ̀ wọ́n ní àṣà wọ́n dẹ̀ níṣe wọ́n dẹ̀ níjẹ́ ní sagbára nígbà tí Islam wọ́n yọ̀dọ̀ wa. pẹ̀lú ìdọ̀tí àwọn ará mẹ́lì tó fún wa àtàwọn ará tó fún wa ní Islam yóò bá náà mú tọ́dọ̀ ẹni òfin ṣe kíní tó dé wọ́n nítọ̀ tọ́ bá fẹ́kọ́ máa fẹ́ràn obìnrin o gba nákàlí yìí pé tí wọ́n fún Islam ọba Islam wọlé wá sí wa ni nígbà àbí tá a bá ṣe mìígbà tí ọba sì mú àwa náà ní kí Yorùbá ń pè é tí a bí bẹ́rẹ̀ ara wọn kí Yorùbá ń pè é oògùn fẹ́ràn bẹ́rẹ̀ lọ tiwa náà ṣebí kọ́lọ̀ ọgbẹ́ síbi tí ó ti máa tutù ní kẹ́mìrì ọmọ rọ̀ ó lè wo bẹ́ẹ̀ bá ṣe náà tí ọba ya ẹ̀sùn ogun Yorùbá fún tí a bá ní sọ́ọ̀tù káfíìnì ọwọ́ àfọ lójú ọwọ́ àṣẹ ọwọ́ àwọn òun wo wò pé àwa náà ní madari kan nígbà tí dọ̀tí bá wọlé àwọn àṣà Yorùbá ní ògùn Yorùbá táwọn náà ní wọ́n ṣe kíní ló fi jẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ àfà bẹ́ẹ̀ ti bá kàlí bẹ́ẹ̀ lẹ́bàá kàlí ìdọ̀tí tó bá wọlé ni lẹ́yìn owó fi ṣe ntọ́fà tí islam yóò bá fi wá rí báyìí nísìn kẹta òun ni pé àwọn ọ̀rọ̀ jù islamiyya àwọn tí islam tó jù bí jìnnà islam ọpẹ́ kó tó lọ́dọ̀ wa afáwa ní nílọrin alámàkiri lọ́wọ́ àhámọ́ wà á fi wà fún àlùmọ́ wà kiri mú nùsùlọ̀ wà wọ́n sẹ́yìn mọ̀lẹ́kálà wọ́n nẹ́pẹ̀tẹ̀ yìí mí nà dùnú wọ́n kàmá yunaka lọ́wọ́ abiyanu bi dẹ́dẹ́rẹ́ àfa gbalẹ̀ yóò bá ẹnu kù bí ẹnu má tiẹ̀ wà kọ̀ọ̀kọ̀ kí lórin lọ̀pọ̀lọpọ̀ àfa alẹ́ yóò bá bẹ́ẹ̀ dábẹ́ kọ́ àfa wa alimi tí bàbá wọn lori lórin tòní tí wọ́n ń jáde ipa wọn tí wọ́n fi ń jẹ́ àmírùlì mọ́bì nínú ẹ̀fọ́ gbogbo wa ń lọrin ṣé ṣé ṣé wà láwùí àsìkúká ọmọ ìlọrin ni mí látàkàfúdára kárí wọ́n là áwùlà wọ́n náà bú wádà nígbàtà àfà níbi èdè lọ́rin bẹ́ẹ̀ni gbogbo àwọn àfà tí wọ́n bá ń lọ́rin gbà náà àkọ́dé tó tàn wọ́n ní gbogbo wọn ò ní tẹ̀síìrì tó pé lọ́wọ́ bàbá wa álìmì lọ́wọ́ agbé yìí tó ṣe kí ni tó pé wa ìtumọ̀ ẹni bí kò sí tíra nù tíra wa wà nù ọwọ́ ajẹ́sí gbogbo àfà àtọ́wà ń gbà náà wọn ò ní tẹ̀síìrì tó ṣe kí mọ́ wọn fẹ́ bí yín léèrè ẹnu wọn bá gbà tèmi dá yìí tá a sọ tàwọn bàbá wa yìí wàláhì tàláhì a máa ń lọ a máa ń lọ alẹ́ ní tí ń bá wa kọ yìí lámú gbàtà fẹ́ kí lámú wọn ni ẹ bá jùlọ bá máa ká tìbí yóò wá ní ẹ wá gbà lọ́tún la yóò wá bá wa kọ ìlámú tàdá àti kálámù ìwé ìkọ́ àwọn àlùkùránì tá a dé bá lé wa tàdá àti kálámù ìwé ìkọ́ èmi yìí náà mọ tàdá àti kálámù ló tàbí hàn tó níjẹ́ òní tíra kọ́ nígbà wo ló gbọ́ ìyẹn ní ebi sábà dá wọn lẹ́bi púpọ̀ kò sí tíra kò sí tíra àwọn tíra tí wọ́n kà tí ó jẹ́ kí n tí ó yé wọ́n yé wọn tíra àwọn òsèkí ni kò sí ìdáhùn bàbá yẹn ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣe kílẹ̀ bí wọ́n kò sí mọ̀sọ́dì kò sí mọ̀rọ̀ ọ̀jẹ̀ kò sí tírẹ́sì ọpẹ́ kó tó wọlé láwọn àgbà tí àwọn tí àwọn yìí wà láyé tíra àwọn gan ni tíra ń gbà náà ṣebí tíra zulu ni zulu ni ìsìrí níyàn tẹ́ ń pè lásìrì yá kúrì tàbí àwọn tíra tẹ́ gbà náà ẹ wá sọ fún mi nínú àwọn tíra tẹ́ yìí èwo ni tíra tàwídì ń bẹ èwo tíra tàwídì ń bẹ àkídà tàwídì tí wọ́n nígbà náà àkídàtò ní mùrìṣídà ìlàm àdìsẹ́rẹ̀ lọ́wọ́ wá ìyáka ánàláà àkídà àṣáyìrà ni àṣáyìrà ni aliwa dúdú alikidamu alibakawu alimalafasu ilé àwọn adisi abẹ́ẹ̀kọ́ ni sẹ́yìn ọba yìí àṣáyìrà ni àṣáyìrà ni ìtọ́dọ̀dọ̀ wọn tíra tí ó wà lọ́tọ̀ orí ìdìkúnná tí ó máa sọ fún ọ pé lè yẹ bọ ilé yẹ ilé yẹ kò sí ó di rísì mélòó ẹ́ rísì ẹlẹ́ẹ̀kẹrin àwọn tíra kan bẹ nígbà náà náà táwọn bàbá wọ̀nyí ké táwọn àbá wọ̀nyí ké àmàgbọ́yé rẹ̀ òkúnlẹ̀ kí mọ́lágbọ́yé rẹ̀ ó sé nínú tíra tí wọ́n ń ké tó dìde ó tètè dé tó jẹ́ tíra tàwídì tó kúnlẹ̀ rìsálà tó lè kẹ̀yà wá ní rìsálà kẹ̀yà wá ní gbogbo mùkọ́ndìmọ̀ wájú rẹ̀ àfílẹ̀ tó tàwídì ni bọ̀ tí wọ́n ń ké ní kọ̀ságbòyí wọ́n ń ké ní kò sí kí ni sẹ́ẹ̀rí ọbẹ̀ ìkíní kò yẹ yìí kí wọ́n tọ̀ àgbóyé ọ̀tọ̀ èyí máa ń ka nǹkan jọjúmọ́ yìí tí ò ní yé o ọdẹ jẹ́ ìdàgbò jẹ́ fún tọ́sọ̀ sílá tìrì mọ́ láwọn ọmọ tí máa ń kọ́ kí wọ́n mọ́sálásí ọ̀dọ̀ mi tíra tí wọ́n ti ń ṣe tàwírìdì fún wọn gẹ́gẹ́ tí ń kọ́ wọn rìsálà ni torí mo rí pé sèzálà ń jẹ́ tíra láéláé láwọn àgbàlagbà ti ń ké bọ̀ ìtòsí ìyẹnjú tàwọn ìdí segin ọwọ́ àmì bẹ́ẹ̀ ọwọ́ akọ̀ǹkéwò àṣùbà lẹ́yìn fájìrì ni máa ń kọ́ ni máa ń kọ́ ni máa ń kọ́ mọ́ akọ̀ǹkéwò débi pé ọlọ́run bẹ lókè sánmà wọ́n fẹ́ kẹ́ gbọ́dọ̀ yìí ọlọ́run bẹ lókè sánmà sẹ́mà wọ́n ń ka èmi ń tu àwọn amakẹ́wò ń ka mò ń segin ni mò ń tu tí n bá wà tu tán ní ìmọ̀ ṣe ṣáà ní orí tí n bá tu yẹn nígbà wá ní ọlọ́run bẹ lókè sánmà wọ́n á bẹ̀rẹ̀ sí mẹ́rin wá fún wa pé sánmà lọ́lọ́run wà gbogbo yìí tá a bá gbé Allah fi kulli makani yẹn kò sọ̀rọ̀ mbẹ́ wọ́n wá mẹ́rin wá pé a mi tún máa fi sánmà àyíyá ka fàbí kumal arda fa ìdáhíyá tẹ̀mọ́ am amintum man fi sama an yursila alaykum hasiba fasata'lamuna kayfa nadir arrahmanu ala al-arshi istawa mo bẹ̀rẹ̀ sí káwọn ayàwá káwọn ayàwá káwọn ayàwá kí mo á bẹ sọ ọmọ kan wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi gbà náà ń jẹ́ abdulrasaq abdulrasaq yẹn wá jẹ́ harisun alalẹ́ni olójú òhòrò mọ́ ó méjì ọ̀pọ̀ òun ní tẹ́pù kan ìmọ̀ á rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ mi gbogbo àwọn cd kan kẹtí ń gbà náà kò tẹ̀ sáwọn facebook yìí àwọn tó làwọn dé mo wá sọ fún ẹ̀yìn ọ̀gá tí mo fẹ́ jáde pé àwọn kẹ́yìn tó ń rìkọ́ọ̀dù fún mi lọ́kàn mẹ́kì ni kémi náà máa gbọ́ mo wá mọ́tò mi mo wá lọ gbé ẹnìkan bíi búrọ́dà mi lẹ́nu yẹn bíi búrọ́dà mi ni mo wá gbé àfáà ni tóun náà kọ́ máa ń kéwú kéde ó tó kéwú òun ti kéwú tó ti pẹ́ mo wá gbé sínú mọ́tò àjọ wa lọ mo wọ́n ń pilẹ̀ késẹ̀tì yìí ìwọ̀n sọ pé sọmọlọ́lọ́ wa ó kọ́ lọ́n sọnù sọ́tìlì mọ́lùkù pé àmì tún mọ́fì sàmà pé gbólóhùn mọ́fì sàmà yẹn ta ló gbàdúrà ọlọ́ni àyíyá kásìkò ìgbà tí ń gbọ́rọ̀ ìmọ̀ wọ́n tó wọ́n tó ìwọ́n gbọ́ ìwọ́n gbọ́ wọ́n gbọ́ wá ní àjìmúra mú nínú ní àbáǹkà lọ́dún méjì mẹ́ta kìí sọgbọ́n ọdún tí ń bá jí láàárọ̀ yìí kì í múlíkù fọ̀tí wà gbogbo tó wúyò yé mi báyìí ó kí sọ́ọ́sì lè múlíkù lọ́mọ ọdún yìí ti rà tó wà ń gbà yìí wọ́n ń kà àgọ́yé tó kú náà òsè kíni kò nítorí bí àwọn wàhálà yìí kú ó di mélòó báyìí tí mo kà á di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún nítorí wàhálà tí mùsùlùmí lẹ́yìn bá gbọ́dọ̀ lọ gbọ́ yé tí wọn ò bá ti gbọ́ nǹkan yíyé a lè bọ́nu wàhálà kó lógun o kẹ́ ẹ máa bìlífù pé àáfà àgbọ̀rọ̀ jẹ́ni tí ọmọ ṣe kàrámà ọ̀tọ̀ọ̀tọ̀ ní iṣẹ́ àáfà ní kó ṣe wá sí kì í sọ̀rọ̀ yẹn fún ni kó ṣe kàrámà ṣe mọ̀ fún àfa lẹ́yìn ọba wọ́n gbà pé wọ́n gbọ́dọ̀ máa ṣe karama pé tí nǹkan bá ha yẹ lọ́ba fa tí wọ́n lọ́dọ̀ dàrú yẹ lọ́ba fa tí wọ́n bá kíkà tó yẹ lọ́ba fa bí ẹ ti pé àfa gbọ́dọ̀ lágbára kan tí ọmọ ti yẹ ju gbọ̀ǹkan rárá ọlọ́run lágbára tààfà ni kó ṣe wá sí o ló fi já sí pé láwọn ìyẹn ló ń bí káwọn àfa náà máa wá nẹ́ẹ̀kà níkàkí tẹ́yẹ̀ bá wá kéwú tán tí ọba ti lágbára tí ọba ti kọ́ńtúrò kan bí ìgbà tí èkéwú ni kọ́dẹ̀ ẹni tí ẹni ẹni tó kéwú tó yanjú yóò tún máa lọ ṣe ìdí mẹ́lọ́dọ̀ aláìmọ̀ kankan torí nẹ́kàlí ẹ lọ yọ kú nínú èrò pé bẹ́ẹ̀ bá àfọ àdandan ni kí mérekù níbi ní àwọn mistake ńlá yìí o ọlọ́run fọwọ́n ọlọ́run tó ní sẹ́tọ́ iṣẹ́ àfáà ní kójíṣẹ́ ọlọ́run ó ló kàlá kò sínú sẹ́rẹ̀ yíò lọ́pàá máa wà fún abádóde ọ̀kan lè kó òjò ọ̀rọ̀ èkejì ó kojú ònírọ̀ ẹ̀yin méjèèjì táwọn yìí ń sẹ́ ẹ̀yin méjèèjì táwọn yìí kò sínú sẹ́yìn bójú ọba rọ̀ kọ́rọ̀ yóò sì ìrọ̀kọ́ mẹ́rọ̀ ó wà ní kọ́dà àmọ̀ṣẹ́ òkínlẹ̀ wà lóde òjò pa wọn lójó tì sẹ́mẹ́nu sẹ́rẹ̀ ó jù tẹ́tẹ́lẹ̀ ọ̀dà agbọ́dọ̀ déwájú rẹ̀ yìí sì ń gbére láàfà kò rí yanjú ọjọ́ náà ni sísẹ̀ rẹ̀ mú yìí ṣe mẹ́nu sẹ̀rẹ̀ kọ́mọ yanjú ọ̀rọ̀ yìí àfihàn jiyàn gbọ́dọ̀ ń gbà fún àmì kàràmà o mi ò jiyàn àmọ́ ẹ mọ̀ sí kúnnú sẹ́ ìsí kàràmà kúnnú sí àfà ọ sọ dẹni tó bá kéwu kọ́mọ wọ́n ní kàdíkàdí tí ọ̀fà wa rí bi kéwu tàwọn ará mọ́sálẹ̀ àti tara mẹ́lì tí ọ̀fà rí bẹ́ẹ̀ yóò wá máa wọ́n rúgbọ̀n kílẹ̀ Yorùbá tó rọ́nà bẹ́ẹ̀ sí kàràmà ọbẹ̀ kan lọ́dọ̀ ọkọ̀ lọ pé bàbá ti níbẹ̀ bí bàbá ti rí òjò ṣe gíní yóò ṣe rí tóbi jẹ́ lókùnrin wà fún ẹgbẹ́ olúgbò òun lé ẹ̀rọ afọ́ àti ńlá bọ̀sẹ̀ ẹ̀yìn lẹ́ ń retí kàrámà táwọn nàbí wà kúwà tuntun yìí nínú tó bá sàlámù jẹ́ lẹ́yìn bá òun ni kẹ́ ẹ máa lérò pé àbá gbọ́dọ̀ ní ẹni ọlọ́run bá bùn ún tí ó kò kò kò sínú sẹ́rẹ̀ o àwọn ànábì ọlọ́run ni wọ́n fún ní mòjísà tí wọn ń dólè ní àmọ́ àfa kàrámà wọn pe tiẹ̀ tó bá sọ̀rọ̀ tó lọ pàgbà lẹ́nu ẹ̀ ọpọlẹ́ ni kọ̀dẹ̀ jọ́nà èèyàn bọ́lọ̀ ń kó ṣe kíní ọpọlẹ́ ẹ̀yà àbá farabalẹ̀ àwọn ọ̀nà kàlíkì ò sí nínú sẹ́yìn kẹ́ ẹ sọ́bẹ̀ kó rí bẹ́ẹ̀ ó ní àbá àkówú bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ní ká máa gbé ọbẹ̀ o àbá àwọn ẹ bá sọ́bẹ̀ náà ni ó ti rí wọ́n fura sí ọ̀nà ẹ̀ kó ọ̀nà fura sí ara rẹ̀ àwọn àbá kún fáyà kún ọjọ́ lọ ni ọlọ́run lójú kún báyà kún lọ́dọ̀ wọ́n wá ń wá sínú débi pé àwọn àbá mi ń bẹ wọ́n ní yẹ́wò mú láyé òmè ìtumọ̀ ẹni pé tó bá ní okú lónìí òní sóhun lọ́lọ́run ti ń gbà yẹn ni ẹ̀yin àfa kò sínú sẹ́yìn kẹ́ mọ́ wá kú àti o kàrámù sínú sẹ́yìn o bọ́ bá wọlọ́run tó bá bùn ọ́ déédéé bí ọba sì bùn ọ́ tiẹ̀ ni kó jíṣẹ́ kọ́ ọ ka kìtáàbù fún tí ò ju bẹ́ẹ̀ lọ ń bí wa lálẹ́ Yorùbá nù gbogbo ẹni tó bá ti wá kéwù ti gbà pé òun gbọdọ̀ ní tó wọ́n mọ̀ fi sagbára bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kọ́ tó bá ti lè kéwù òun gbọdọ̀ wá gbára tó ní tí wọ́n máa láfa nù nílé yé sáfa ọkà kéwù lásán ni èyí ń sọ kọ́lọ̀ lọ́kọ́rọ̀ àṣọlù ẹ̀ ní sáfa ò kéwù lásán ni ṣé òògùn tẹ́lẹ̀ ìwà ń kó kiri kéwù ó ti mélòó ti mọ̀ kà náà ẹlẹ́gẹ̀fà ẹlẹ́gẹ̀fà. àwọn àfa wọn wá fi inú tí ó pa Islam jẹ́lẹ̀ Yorùbá ni o eléyìí àwọn àfa tò ní ló lé eléyìí kì í sàwọn tànà àwọn tànà yàtọ̀ sí àwọn tò ní èyí mo fẹ́ sọ yìí àwọn àfa tò ní ni àwọn àfa tò ní fi ọ́fíìsì wọn lẹ̀ wọ́n wá bọ́ sọ́fíìsì tí ọkàn wọn wọ́n wá ń pè àfa kí lọ́fíìsì àwọn àfa ìbúlágùn rẹ̀ sáàdà kí ọjí sí ọlọ́run kí ló bí ìjọ kan ọjọ́ ẹkú sí jálàbí káàbọ̀ oúnjẹ kò ti sẹ jálàbí ó ti kó lọ́bí sọlọ́ fìràn kò sí bí oúnjẹ jálàbí jálàbí tí ò ní sẹ́mọ́ yóò wọ oògùn yóò wọ nákàlí yóò wọ tálí jẹ́gẹ́jẹ́gẹ́ nínú tó bá sàlámù lẹ́yìn yorùbá jẹ́nu káàfọ́ ọmọ kó wọ́n ṣe jálàbí ẹ dákun jọ́ta bá bá ti bẹ̀rẹ̀ ṣe jálàbí ta ní ọkọ̀ máa ń kí àwọn àfà àwọn jannata islamiyya ló kó wájọ nísìn à ń ṣe wáàsí kò rí báyìí lánàá téèyàn bá jẹ àfà lánàá yóò níjòkó wáàsí bó ṣe jọ àlàlùbá gbogbo àfà ló níjòkó wáàsí wọ́n máa pé òní ni wáàsí ẹ jáde wá ọmọ àdìjẹ́ ẹ jáde wá onílé tàlejò ẹ jáde wá ọmọ àdìjẹ́ ẹ ẹ wá gbọ́ ọ̀nà sí àwọn olúwa mi ẹ wá gbọ́ wàásù olúwa mi àwọn bá àwọn bàbá tiwa láyé táwọn kú gáàsì láàbù tí wọ́n ti lẹ́tọ̀ bọ́sí lẹ́tọ̀ ìlẹ́tọ̀ bọ́sí lẹ́tọ̀ ìlẹ́tọ̀ bọ́sí lẹ́tọ̀ gbogbo gàmbarí ọ̀yọ́ kankan yẹ làwọn bá tiwa sí wá sí káàkiri gbogbo ẹlẹ́ni ńlá gbogbo ọ̀tẹ́ gbogbo alátẹ ẹ sọ fún mi àfọ mélòó ní ṣe wá sí mẹ́lẹ́ ní yálà bí wọ́n ń ṣe ọwọ́ àdìgbà tí a bá tó ṣe wá sí gbogbo àfọ àwọn àtàná ibẹ̀ wọ́n ti wẹ́ kẹfẹ́ nílọ gbá alẹ́ mẹ́jọ́ wọn tán gásìlá wọ́n máa rú kíníkà ní wọ́n ń pàdé ewì lọ́wọ́n para jẹ̀ wọ́n yàgò fún wọn àwọn àbá tó ní òsè wá sí máa kí ni wọ́n ń ṣe jẹ̀mọ́ jálàkì ìtí mo fi ní wọ́n fọ ọ́fíìsì wọn lẹ̀ ìjọ ọ̀kan wọn sí kiri nínú gbọ́gbà sílámù jẹ́lẹ̀ Yorùbá bá àwọn àfáà tí ọ̀pọ̀ sí jálàbí wọ́n wá kọ́ wọn jẹ̀mọ́ ìjọ èyí tó mú tó wà sí àsàlátù ní wọ́n dé mi ò ní problem pẹ̀lú àsàlátù pẹ̀lú ọkọ̀ yẹn o àbájẹ́ta ẹ̀sẹ̀ mẹ́mú ní problem pẹ̀lú ẹ̀ àwọn èèyàn wá dọ̀rẹ́ ẹ̀dá àsàlátù lẹ̀ ẹ wá kọ́ àwọn obìnrin jọ ẹ̀kọ́kùnrin jọ síbẹ̀ wọ́n wá ń wá lójú ọdún kan wọ́n àmọ́ àtàyè àtù wọ́n àmọ́ kàbùlí wọ́n mọ́ jẹ́ wírù kú jọ́mọ́ ìyàjọ́ mẹ́jọ àlà mọ́ sẹ́ni sẹ́ni àlà àlà ràṣùlùmíkẹ́lì àlà jọ́mọ́ mẹ́jọ ẹ wá tẹ̀wé fún wọn ìwé àdúrà ẹ̀tẹ́ fún wa kò sí láì fi bá dùn àbẹ́bọ́ bá kìtà kù àsúnà mọ́ kò sí láì fi àmọ́ wọn mẹ́sìn wọn mọ́ta òhìd aburú bẹ́ẹ̀ kó bá wá pọ̀ torí ń tẹ́ ẹ fi pè wọ́n ti wá àgbà mérékù àdúrà rẹ̀ ọgbà gbé sòro rẹ̀ wá lẹ́ fi pè wọ́n bí wọ́n bá lọ́dọ̀ yín bí sòro yẹn ọ̀bá lọ wọ́n lọ sọ́ọ̀sì wọn torí wọ́n padà gbà pé ẹ̀sìn Islam ẹ̀sìn gẹ́sòro wá ẹ̀sìn Christian náà gẹ́sòro wá ẹ̀sìn tí ọ̀bá ti lè ṣe sòro àwọn òní dúró bẹ́ẹ̀ torí sòro lẹ́ẹ̀bí ṣe kí ni lẹ́ẹ̀bí ń pè wọ́n bí bẹ́ẹ̀ bá lọ́dọ̀ láti yín lẹ̀ ní oníbílẹ̀ pẹ̀lú ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ẹgbẹ́ wa ń kọ́ tàwíìdì ọlọ́run lọ́kàn bẹ́ẹ̀ àwọn ìyá yìí wálé ní wọ́n mọ̀ pé ọlọ́run làásìn wọ́n mọ̀ pé àìsóògùn wọ́n mọ̀ pé àìsẹ̀mọ́ wọ́n wá ń kọ́ bí wọ́n ti kírun bí wọ́n sàràlá bí wọ́n ti gbàwé wọ́n ń kọ́ bí wọ́n ti wẹ áìdọ̀ bí wọ́n ti wẹ nìfásì tẹ́ ẹ sọ́ ilé kéwú mọ́ wọn lọ́wọ́ kò sí problem. àmọ́kọ́ ẹ pé ẹ ti gbadé àsàlá tó yá ẹ máa mú wá ẹ wá sọ wọ́n dìjẹ ẹ lù wọ́n jìbìtì ẹ sọ wọ́n dìjẹ ẹ lù ẹ̀jẹ̀ wọ́n dọ́lọ̀ mà wọ́n dá nẹ́bí mà wọ́n dá tọ̀ yìí mà nínú pírọ́lẹ́mù tá a ní ní o tí sì ń da ẹ bọ́ọ̀lẹ̀ nílẹ̀ èyí tó wá burú jù afọ alásàlátù mí gan ibi àsàlátù ní ti ìhun jálàbí àsàlátù tó dálẹ̀ ibi ń kéré ti àwọn oní jálàbí ni pátipárí yóò fún wọn káàdì alájà ẹni mi ọ̀rọ̀ wa o alájì mo lásìí lálẹ́ àná alájì chairman ẹni mi o ẹ̀rí mi o chairman ọgbọ́n lọ́ba lé yẹ́sì jẹ́ làbí fún fáìsì ọ̀lọ́ yẹ́sì jẹ́ làbí fún ẹ wá sọ ìkójọ mùsùlùmí nígbà tẹ́ máa gbàlú mùsùlùmí ní. ó di mélòó tí mo sọ ẹlẹ́kẹjọ a ní problem ìtọ́jẹ́kẹ́ pọ́pọ́ lẹ Yorùbá a ní problem pẹ̀lú àwọn slavos ilé kéwú àwọn slavos ilé kéwú tí ẹ bá wọn wà tàbí ń dàfà lẹ́nìí ibì kan ni wọ́n ti kéhùn kan tó dìdàkúdà kéhùn wọn tó ń kọ́ àwọn akọ́ wọn ní tó yẹ wọ́n kan àwọn ọmọ ẹ̀kú yẹ báyìí ẹ̀ka ọmọ kéhùn tán wọ́n lọ tẹ́ ilé jálàbí wọ́n gbọ́ ọ́fíìsì jálàbí wọ́n gbọ́ ọ́fíìsì ọ̀sọ́kù báwọn kí ilé ẹ̀kọ́ wọn bí tẹ́ ẹ̀ ti kọ́ wọn tí ẹ̀kọ́ wọn pé tí wọ́n ṣe ọ̀dà kan máa lọ sí àwọn sílábọ̀sì ilé kéwọ́ gbádùn majority ilé kéwọ́ mi sọ pé gbogbo ẹ̀wọ́ ẹ má ṣe mí gbọ́ yìí o tí sílábọ̀sì bá gbádùn àwọn tí ń jáde bí òní rí báyìí o. ilé kéwú tí wọ́n ti ń kọ́ pé àwọn náà wọ́n kọ́ ní ìsìnkú wọn pé ẹ má yẹsẹ́ wò àwọn náà wọ́n kọ́ wọn bí wọ́n ti yẹsẹ́ wò. àwọn ni wọ́n ń sọ fún wọn pé kúlẹ̀ àwọn tó bí rọ̀bì fọlá min sharri man khalaq àwọn náà wọ́n tó ń kọ́ wọn nákàlí gbogbo ọmọ mi ti lọ lékéwú bó ti níwèé náàwù tó níwèé sọ́rùkù tó níwèé tí fi ń kọ́ hátù bẹ́ẹ̀ ló níwèé tí fi ń kọ́ ẹ̀ẹ̀mọ̀ mókè mọ́kéwú ni bẹ́ẹ̀ bá sì gírádúrétì ìtọ́bá ké náà ní ó ṣe kí ni lẹ́fi fi kúta ni wọ́n fi kúta ibìkan wọ́n ti pòdúsì wọn slavos tí wọ́n lò láwọn lékéwú yẹn aláti ti tàwíìdì wọnú slavos bí tàwíìdì ọba wọ bí tawhid tawhid tó jiná àkídà tó jiná tí ọba sínú sílábọ̀sì àwọn ilé kéwù ilẹ̀ yóò bá ilẹ̀ yóò bó ní ṣe kíní oníjọ́jọ́ ilé tó bí n kúrò lùsí one thousand lọ́dún bẹ́ẹ̀ bá ti ṣe wáàsí tán àwọn one thousand kó tó jáde wọ́n tó bẹ̀rẹ̀ yálà bí àbá súnà mélòó ní ṣe wáàsí súnà àwọn ní kúrò lùsí ojú yàrá bí síta yìí àwọn jìbìtì ń kúrò lùsí wọn síta tá a bá tójú gbọ́ ọbẹ̀ kálẹ̀ lọ́mọ kíláàsì lórí àwọn sílábọ̀sì àwọn mọ̀lẹ́sùn sìlámíyà àwọn sílábọ̀sì wọn kí sílábọ̀sì ó dó lórí tàwíìdù kìtàbù wa sunnah kí wọ́n máa pòròdúsì ó di mélòó jẹ́ máa náà ẹlẹ́kẹsán mọ́kànlá mo ní mo fẹ́ gẹ́lẹ́kẹsán mọ́sálásí ní problem àwọn mọ́sálásí ilẹ̀ Yorùbá wọ́n ṣe gíní wọ́n ní problem àwọn ìmáàmù ní problem táà bá rẹ̀ ti báyìí problem mọ́sálásí pẹ̀lú àwọn ìmáàmù a ah, ní yé mọ̀ sẹ́bọ̀ mẹ́sílẹ̀ yorùbá o ẹ sọ fún mi ìmáàmù wo nílẹ̀ yorùbá ló nílẹ̀ lẹ́kọ̀ọ́ mọ́sálásí ṣé bí wọ́n ká sọ́kùn bá fẹ́ ni ìyá alágbájá fún bá fún ẹ̀rọ ọlọ́jọ́ dá fún wọn ìyá alágbájá fún bá fún ọlọ́jọ́ dá fún wọn nínú àti iná fàtíà ọmọgbọ́n mọ́sálásí ọmọ ìwọ kí láti iná fúyà kan ìsáwọ́ta fúyà kan kìnnìkan fúyà kan àfa tẹ bá sálámà àsùbá àṣẹwọ́ ẹ̀jẹ̀ bá káwọn yẹn kéwù lẹ́yìn àyílà kẹ́ni kéwù tẹ́ kọ́ wọn lẹ́yìn alásàdì kẹ́ni tẹ́ kọ́ wọn lẹ́yìn mẹ́jẹ kẹ́ni ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọkùnrin ìdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọdé ìdánilẹ́kọ̀ọ́ mọ́sálásí dasẹ́lẹ̀ ẹ̀ bá ti sálámà mọ́sálásí láì dẹ́ni ẹ̀dìbọ̀dì ó ṣe kí ni tí wọ́n bá ti sàdúrà ó tún ká ní àwọn àbógbó wọ́n sàdúrà ó tún ká wọn ní sí mọ́sálásí màtí táyé làbátó wọ́n sì ń ká yìí látàn wọ́n ṣe kí ni mọ́sálásí làwọn sàábé ti kíta òyìndì gbogbo mùsùlùmí lọ́dọ̀ náà kọ́ wá mọ́sálásí tó bá kásùbà tán ẹkọ́ ta òyìndì bókà ìlà tán ẹkọ́ ta òyìndì bókì sáyì tán ẹkọ́ ta òyìndì ẹ̀dẹ́kùn báwọn ìmáàmù bá ń kọ́ yàn ta òyìndì mọ́sálásí lẹ́yìn rán bó làwọn yóò rí mù ìmáàmù ta ni ọkọ̀ yàn náà kò lọ́lọ́pìn ìpè yìí sẹ́rìgbé kan dẹ́rù sẹ́rìgbé kátólì solúsàn ní ẹ̀kọ́ lẹ́yìn ọ̀nà sẹ́kínì ọ̀nà jìn ọ̀nà jìn ó ti pẹ́ lọ́tí mọ́ta ẹjẹ́ nìkan sí ẹlẹ́kẹ̀wàá àwọn mahafil àwọn occasions tàǹsẹ̀ nílẹ̀ Yorùbá àwọn occasions wọ̀nyí opportunity ní báwọn àfà ẹ̀yà pé àwọn àfà àwọn olóòwò tó nǹkan táwọn bá jà bẹ́ẹ̀ opportunity ní fún wọn láti fi ìmọ̀lọ́lọ́kan bá àwọn èèyàn bá a bá dòde sún náà kí làwọn lọ́wọ́ ó ti ń sọ nísìnyí nígbà kan ìgbé ojú wa dé ní ẹni ó tún máa rere jẹ́ akúrè délé ẹ̀ní sí gbogbo àwọn ìyá tó bẹ́ rere jẹ́ ọmọ túgbà lónìí owó sì máa ṣe kí ni ọwọ́ ní pàápà tó bá máa wá kàdá tó gbogbo gbà òun làpá gidi ẹ̀kọ́ mùsùlùmí jọ wọ́n tó gbọ́n wọ́n tó gbọ́n bí ẹ̀ tilẹ̀ ń ṣe súná wọ́n wá rí ẹ̀kọ́ tàwídì mú lọ sí ẹlẹ́yìn ṣèyàwó mùsùlùmí kójọ tó ipá ti kọ́ wọn jọ bí òyìn sí ẹ wọ́n rẹ̀ kọ́kàn tẹ́ ẹ̀kọ́ wọn tí wọ́n ṣe kí ni owó owó owó gbogbo náwó ah! opportunity láwọn èèyàn ní láti fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀ misuse ẹ̀ ẹ̀ ló dáadáa odi mélòó tí mo kà jẹ́ mẹ́rin odi mélòó odi mẹ́wàá àwọn ilé kéwú sí mo sọ̀tọ̀ àwọn ilé kéwú kò lè sọ̀tọ̀ àwọn lásàlá mọ dámì wa ǹdó bá ẹ jẹ́ kọ́ tí wọ́n ti ń fún mi ní bíbá kọ́ kàlámọ́ fẹ́ kà mọ́tò kẹ́ wá ọ̀gáláàlẹ́ ẹ jẹ́ sọ solution mc mọ́mọ́ tọ́lẹ̀ ti fún bíbá ẹ̀ tó wà nínú àròsí rẹ̀ ẹ lọ́jọ́ òkú bíbá iná wà ké sí mo ti dín kankunu mọ́kànlá mọ́ka mẹ́wàá èyí tó wà ń bí náà lẹ́jọ́ ní yín kàmẹ́rin nítorí rárá àbídẹ́ ìnirú ayé ti mọ̀ fẹ́yìn náà kí n solution no solution sẹ́rí tàbá ń sọ̀rọ̀ àpá láwùjọ àpá kiri àfẹ́sìn kéré láwùjọ àfẹ́sìn wọ́n ṣe kí ni wọ́n kéré láwùjọ sẹ́rí àwọn kékeré tó wà nínú wọn àgbọ́dọ̀ jọ́ rẹ̀ àwọn àkọ́kọ́ solution irú bá ti ń sọ yìí à ní bìkítà à ní wojú ní kálukú wárí tá a bá sọ pé kó mọ̀ lọ kí ni a mọ̀ bá sẹ́ lọ àwọn àbá tó jẹ́ rọ̀bà nìjú tí wọ́n jẹ́ ní ọlọ́run tí ìfẹ́ kíjọ mi ọwọ́ náà wà lẹ́mìí wọn wọ́n gbọ́dọ̀ kọ̀ntínú kí sẹ́mọ̀ sí kí ni àkọ́kọ́ solúsọ̀nù tó lẹ́nu gbà táwọn àbá wa kan bẹ̀rẹ̀ ẹsẹ̀ àárí láwùjọ ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bí náà rí báyìí tẹ̀tẹ́lẹ̀ wọ́n jàgbá ni àbí níta àgbà wọn ni ẹ bá ní ká máa dìde bí ẹwà yìí ẹni tí ó gbọ́ wọ̀nyẹsẹ̀ wọnú àwọn tó jòkó yìí náà kéré àwọn nǹkan ló ṣe kí ni ó jẹ́ wọn gbà ẹlòmíì náà ń sóògùn lẹ̀ ni ẹgẹ́dẹ́ ní náà tó jòkó yìí náà àwọn nǹkan ló ṣiṣẹ́ débẹ̀ báwọn yẹn ti kéré máa gbà yẹn iṣẹ́ wọn lápá àwọn kan àwa tá a wà náà kí sẹ́wọ́n máa ṣe kí ni ṣíṣẹ́ ẹ̀ máa lọ yọ máa ṣe kí ni torí pé iṣẹ́ ọlọ́run ìmọ̀lẹ̀ ni kò sí títí ọgbọ́n tó bá wọ lọ́ọ̀kan tí ò ní yí padà káwọn àpá àpẹẹrẹ jẹ̀wọ́n náà kí wọ́n máa ṣe kí ni àkọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe ọjà sí pé wọ́n mọ̀ ní tẹ̀lé lílo kìtàbù wa sunna ọ̀rọ̀kan ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ará ẹ̀yin lẹ́nìkejì ẹ̀yin tẹ̀gbọ́ lẹ́nìkejì sẹ́ẹ̀rí ẹ lọ lè yọ gbólóhùn kan kó lọ́rọ̀ yìí solúsàn kejì ló bá a ti bá táwọn bàbá ń ṣe ẹ̀yọ́ kó àbá báyìí lábẹ́ táwọn bàbá ń ṣe kí mo ní kẹ́ ṣe ẹ̀yọ́ kó ẹ máa béèrè pé bó ọlọ́run ní ká ṣe kí ni torí táwọn bàbá mi bá ṣe wọ́n wá sí wọn ní àwà àbára ah, bàbá jẹ́ ń ṣe báyìí oní wọ́n gbédé yìí sọ́rọ̀ kí làtọ́ ẹlẹ́mì rẹ̀ àwọn bàbá jẹ́ ń ṣe gíníkà ìwọ́n gbédé yìí òní jẹ́ ọ̀pọ̀ dúdú kúkú gbà pé mo ń jẹ́ mo fẹ́ máa gbà ní àlìkìtábù lọ́rọ̀ mi kò sí ádámà wàjẹ́ ní àlẹ́ yìí ẹjọ́ pé èyí tẹ́gbọ́ wà sí bàbá kan ṣe bákan ìyá kan wá sí bákan ṣe mọ́ ogun ọ̀tàn burúkú tẹ́ ti pa sí yín lọ́pọ̀lọ́ kò fẹ́ jẹ́ ẹgbò dúdú lẹ́yìn ní ẹlẹ́kẹta gbogbo yín tẹ wà níjòkó yìí ẹ ṣiṣẹ́ ẹ máa a àsìkò tá a wà yìí ti yàtọ̀ lásìkò tàná gbàtà wà yìí bẹ̀rẹ̀ ẹ wá sí kẹsẹ̀tì ni wọ́n fi ta wá sí ń gbé ń pè káàkiri nígbà yẹn ló di cd ó di dvd àṣàgbà facebook facebook wà lẹ́nu ẹ̀ ní àfàdánù ẹ̀lẹ́tìrónì àwọn nǹkan tí ó ti wá pọ̀ ń ta nísìnyí tí ń fún wà sí ká iṣẹ́ yín nìsín tẹ bá fẹ́ kí ẹ bọ́ palẹ̀ mọ́lẹ̀ Yorùbá wà sí súnà ẹ máa fọ́n káàkiri tó bá ti ní wà sí súnà ṣíà ẹ̀ sẹ́ndì ẹ̀ ṣíà ẹ̀ sẹ́ndì ẹ̀ ẹjọ́ máa rìn ẹjọ́ máa rìn ẹni tẹ́ẹ̀rù bí ọgbọ́n ṣe kí ni sì ti gbọ́ ìmọ̀lẹ́ ó ṣe kí ni ẹwọ́n ọkùnrin lọ́nà ọba yí padà ẹ̀mọ̀ ẹni jẹ́ ọ̀sọ̀ media ẹ̀fí fọ́sùnà ká ẹnu lọ media ẹ̀fì fún àkídà tó lọ́la àti ẹ̀fì kíní ẹ̀fì fún ẹ̀ká ó ti pọ́ǹtì mélòó tí mo kà ẹlẹ́kẹ̀ẹ́ni á pè àwọn ọ̀jọ̀gbọ́n á pè àwọn ẹlẹ́kọ̀ọ́ á pè àwọn afá wa ẹ bá wa wòye sí sílábọ̀sì àwọn ilé kéwú bẹ́ẹ̀ bá wòye sí sílábọ̀sì wù èèyàn mẹ́wàá mẹ́lẹ́ ọgọ́rùn èèyàn kọ́lé tani òun yìí nì àwọn ọmọdé produce yìí pọ̀ gbogbo àwọn afá súnà bàjẹ́ wọ́n bàjẹ́ ẹ láti wòye sí minhaj sílábọ̀sì àwọn ilékéwú àtúnṣe gbọ́dọ̀ sí kíní ọgbọ́dọ̀ bá ọlọ́ àwọn ilékéwú yìí ń pòdúsì àwọn afá sí wọn ló ti jáde bí báyẹ̀ bí jẹ́ ìmáàmù àyíbí báyìí ló ti jáde ẹbí ẹbí ẹbí ẹbí tẹ̀síìrì bí báyìí ti jáde ẹbí sàfọwọ́ àti mọ́sálásì táwa bá tójú bọ́ sílábọ̀sì wọn náà kọ̀ sálàfíà lẹ́ Yorùbá ó di mélòó jẹ́ mẹ́rin ẹlẹ́karùn àwa nídìí irú àwọn àjòkó báyìí kọ́ máa wáyé irú àwọn àjòkó báyìí kọ́ máa ṣe kíni sẹ́mi máa jòkó nísì ọ̀rọ̀ kíra náà tẹ̀ gan ọ̀rọ̀ àkídà a nídìí ẹ̀ gbogbo ẹ̀yin alásìkí ẹ̀yin olówó ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ ẹ máa organize ìjòkó báwọn afẹ́sìn bẹ́ẹ̀ bá ti organize kí tẹlifíṣàn máa ṣe kíni kọ́ máa gbé rẹ́díò kọ́ máa ṣe ẹ bá ń ṣe cd ẹ máa ha lọ́fẹ̀ẹ́ ẹ̀yin olówó kan yìí o ẹ̀yin olówó tẹ níta tọ̀hídì ọkàn yìí èyàn lọ́la ní islam ọkàn yìí ẹ lọ máa kúrú jòkó báyìí jọ ó kó jòkó wàjá dínà wàjá dínà ó ti tó sùúrù wọn àti rí alhamdulillah àti rí alhamdulillah ìtò ẹ̀ẹ́dá ìgbàgbàgbà títọ̀ ìjọ fún kálukú wà máa ó di mélòó ní mọ̀ká Eh? ẹlẹ́kẹfà iṣẹ́ àwọn bàbá wa ní ìlú àwọn bàbá tó jòkó àtàwọn àfáwà àgbà àfáwà àgbà àfáwà àgbà a ní bùkátà sí sí àbàbá sí àwọn àfáwà àgbà kí ni iṣẹ́ tí wọ́n a ní ìdí ká dá ilé ẹ̀kọ́ kan kalẹ̀ tí ó mọ tírẹ́nì ẹni tí ó ṣe dá wà ilé ẹ̀kọ́ kan wà tó ẹgbẹ́ tí ọba ṣe dáwọ́ ó ṣe kí ni tí ọba jẹ mẹ́mú yóò ṣe kí ni tí ọba sáwọ́ tẹ̀sí ni yóò ṣe kí ni tí wọ́n ṣe lọ́pùtù tí ọba sọ ẹ mọ̀ pé àwọn èèyàn kan jáde sáná yìí wọ́n kàn di mẹ́mú ni ẹlòmíì gíláàsì jẹ́mi àlòdì mẹ́mú kọ gbálẹ́sẹ̀ dáwà kọjá wọ́n sọ fún pé tọ́lọ̀ wíta wọ́n ẹ̀sẹ̀ èyí lè pèrè pásọ̀rọ̀ ẹ̀ lọ sí pàṣọrí àwọn eléyìí kò sí tó di anybody kálukú sọ̀rọ̀ ẹ̀ ní tọ́ba wù ni àwọn àgbààgbà fà gbọdọ̀ jòkó lẹ Yorùbá àwọn àgbàlagbà fà lẹ Yorùbá wọ́n gbọdọ̀ jòkó kí wọ́n ṣètò pé a fẹ́ nílé ẹ̀kọ́ kan gbogbo ẹni tí ó bá jẹ́ ìmọ̀mọ́ lẹ Yorùbá tí ó bá jẹ́ tẹ̀síìrì tí ó máa sọ̀rọ̀ tàbí àgbàjọ́ máa ṣe wáàsí yóò gba ibẹ̀ kọjá ibẹ̀ ni wọ́n ti tírínì ẹ̀ bó ti yẹ kó rí ní àwùjọ èmi ò sì sọ pé ìta fẹ́ dálẹ̀ yìí èmi ò sọ pé kọ̀ọ̀kan ni kọ́ dálẹ̀ ah, gbogbo kọ̀ọ̀kájọ pàdé yìí

àti kájọ gbogbo ẹgbẹ́ orí pàápàá gbà ló ń kọjọ́ yìí kájọ wá ní òkè àwọn tí ọmọ ṣe dáwà lẹ Yorùbá àwọn tí ọmọ ṣe mọ́mú lẹ Yorùbá àwọn tí ọmọ jẹ́ tẹ̀síìrì lẹ Yorùbá àwọn wà sí lẹ Yorùbá a fẹ́ gbélé ẹ̀kọ́ kankanlẹ̀ fún wọn kọjá kọsọdún kan oṣù mẹ́fà tí ọmọ kan kọjá a wà á ṣe sílábọ̀ọ̀sì rẹ̀ yóò jiná àlálì kìtàbí gbogbo ẹgbẹ́ ló ń ṣe kìtàbù wà súnú ìṣe mùsùlùmí pẹ̀lú fáàmù àwọn sálàm àwọn làpẹ̀ sálàm àwọn sàbẹ̀ báwọn sàbẹ̀ ti gbọ́yẹ ẹja gbọ́yẹ bẹ́ẹ̀ àbí sàbí ìṣe bàbá tiẹ̀ ní kábíọ́ pọ̀ bá ṣe sálàfù tọ́ bá wù ní fáàmù sálàfù báwọn sàbí ti gbọ́ ẹ̀sìyé tọ́ bá gbọ́ yẹ́bẹ̀ gbọ́n ti fẹ́ mú wá gbọ́n ti fẹ́ wá nínú solution ọ̀kan tó nà ó di mélòó ti mọ kàbárùn ẹ̀jẹ̀ ó di mélòó mc ní gọ́sọ̀rọ̀ níparí ọ̀rọ̀ mi àwa ní bùkátà sí gbogbo àwọn tí ọba ọlọ́mọba ní kí wọ́n mú máìkì dání kọjá pé tí wọ́n máa sọ tí wọ́n máa pọ̀ jù lóde òun ní oògùn tí wọ́n máa fi sáàmù tí ń ṣe ilẹ̀ Yorùbá kí láàrùn tí ń ṣe wá àrùn ìdẹ́gbọ̀pọ̀ mọ́ ẹ̀sìn àfa àtọ́bà tí wọ́n máìkì lọ́wọ́ níta bí wọ́n sọ ni pé ẹbọ rèé ẹ̀sìn rèé kọ́ àtọ́bà níbi ìkó máa sọ tọ́bà níbi ìkí yọ sọ torí àrùn tí ń bá Yorùbá yìí nù tá a gbọ́dọ̀ wá sùrùsù sí Allahumma ayé sàlẹ̀ islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da'a ad-din wansurna nanu ibadakal muwahhidin Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta wa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab ní ìpàdé wá mi kí bàbá wa ti ń wọlé bàbá wa ti máa fi wọn tàbí nígbà kan wọn gbọ́dọ̀ kí tí a múra tán tó gbà wá lálejò mo wá kí àfáwa Saidi Shittu àwọn ni wọ́n ju àwọn àfá wasalaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sir. It's time to get a good functional car, a vehicle that will give you absolute peace of mind. look no further. Let me introduce you to Orient Army Any Motors. They deal in all types and models of cars with complete features. talk of business and professionalism with integrity. They don't sell accident or flood cars. They can help you import any car of your choice to Nigeria on a agreed deposit percentage. And here's the interesting part. They offer 6-month warranty on engine and transmission inspection of all cars. Visit Orion Ari plus any motors and experience the difference. Ìdàndẹ́kẹ̀ ò lè ṣe bíi dígí láyé. Iṣẹ́ tá a bá fi rán ni ní ìdùn ṣe dàbí dàdàbí àrà lójú aráyé. Ṣẹ́yìn náà ti gbọ́ nípa Ori Ari plus any motor. Ilé-iṣẹ́ ńlá tó mójúlẹ́jà ọkọ̀ ríra ńlẹ̀ yìí tó jẹ́ chacha láì nífẹ̀ẹ́ kóbọyọ̀. Wọ́n ti kó mi ṣe lókun. Oníranran ọkọ̀ ni wọ́n ń tà pẹ̀lú full option tí nǹkan kan ò sì ní yin gẹ́ńbẹ̀. Wọ́n kì í ta accident vehicle ní Ori and Ari plus any motor. Bẹ́ẹ̀ wọ́n yìí ta èyí tó wọ mi débi tí ó wàá máa ni wọn ò tẹ́ warranty lórí ẹ́ńjìnì àti jíà gbogbo ọkọ̀ tẹ́ bá rà àdéhùn àjọsọ tó ń bẹ lórí owó àsánlẹ̀ irúfẹ́ ọkọ̀ tẹ́ bá fẹ́ tí wọ́n sì bá yín gbé wọlé látòkè òkun pẹ̀lú ìwé pípé iṣẹ́ wọn yanjú bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ṣe tẹ̀lé nídìí okòwò mọ́tò títà tó jẹ́ tòkó bọ̀ cháchá ni wọ́n ṣe pàdé aṣáájú ní orí and ari plus any motor lábẹ́ àkóso Adam ní one oh two eight four one nine two six àti Canada number wọn plus one four one six eight two three four six one seven orí and ari plus any motors. wọ́n pèrègèdè láwùjọ akẹgbẹ́ wọn kò sí rọ́ńbẹ́. the chief executive officer Adam dosomo and the entire team are committed to putting a smile on your face. Ori and Ari plus any motors, the best among the rest mass of reality in conjunction with saviour soul garden àtúntì dé sílùú ìbàdàn ẹ ti mọ̀ pé òdú ni wá nílé iṣẹ́ wa àìkí ń ṣàìmọ̀ fólókó yín pẹ̀lú bí a ṣe mú ìrọ̀rùn wá fẹ́yìn oníbàárà wa láti donílé donílẹ̀ nílùú ìbàdàn ìbàdàn city ultimate garden bẹ́ẹ̀ ni ní ti káralẹ̀ tí ò lẹ́jọ́ tàbí ní wàhálà òmónilẹ̀ nínú ìbàdàn city ultimate garden ìdáhùn rẹ̀ bí a property owner pẹ̀lú ìfọkànbalẹ̀ two point five million naira per plot péré là ń tà lọ́wọ́ ní ìbàdàn ultimate garden gbogbo àwọn ilẹ̀ wa ni kì í ṣe ilẹ̀ omi. títì wà lórí àwọn ilẹ̀ wa bẹ́ẹ̀ ni náà ìjọba sì wà ń bẹ̀ pẹ̀lú. bí ilẹ̀ ṣe wà fún rírà bẹ́ẹ̀ ni mo láyọ̀ láti sọ fẹ́yìn oníbàárà wa pé ilé náà wà fún rírà nínú Ìbàdàn City Ultimate Garden. báwo lẹ ṣe fẹ́ sí. ṣé ní three bedroom bungalow ni àbí ní two bedroom bungalow. three bedroom bungalow pẹ̀lú gbọ̀ngàn ìgbọ́kọ̀sí tó fẹ̀jú car park pẹ̀lú garden la gbé kalẹ̀ ní forty million cash prize. bẹ́ẹ̀ ni àǹfààní sì wà láti san díẹ̀díẹ̀ pẹ̀lú forty five million naira. bẹ́ẹ̀ náà la sì gbé two bedroom bungalow wa kalẹ̀ with car park and garden pẹ̀lú thirty million naira cash prize thirty five million naira ní pẹ̀lú àǹfààní san díẹ̀ díẹ̀ ẹ má jẹ́ abópo lọlé olóró àwọn tó mẹnu ẹ̀ pẹ̀lú iléeṣẹ́ wa ti mọ̀ pé bẹ́ẹ̀ náà ló máa ń rí Ìbàdàn City Ultimate Garden kalẹ̀ sí off Akala Expressway Elebu extension Liberty Academy Ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní nọ́mbà three Ayégbàmí Street Ìkẹ́gùn Folu Ìbẹ̀jú Lẹ́kì Lagos State bẹ́ẹ̀ ni ẹ sì lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wọ̀nyí zero eight zero three five three nine four seven two eight tàbí zero nine zero one four eight two five seven seven nine ẹ̀dẹ̀ tún lè pe ẹ̀rọ wa lókè òkun sórí nọ́mbà yìí plus four four seven nine zero eight five eight nine zero three seven. pẹ̀lú numasoft reality in conjunction with save soul garden ibùgbé ayọ̀ yín ti dìrọ̀rùn. ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn ó ìpínlẹ̀ èkó pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ kan tó láàmìlaka gbé agbègbè kan kalẹ̀ sílùú ẹ̀pẹ́ láti fi gbé ọrọ̀ ajé agbègbè náà sókè káàkiri àgbáńlá ayé new lagos alaro city ẹ̀ now alaro city ó ń lágbègbè táwọn oníṣòwò káàkiri àgbáńlá ayé ti ń dókòwò láti ralẹ̀ ralé pẹ̀lú bí ó ṣe jìnnà sí ẹ̀pẹ́ roundabout ẹ̀pẹ́ resort and spa ẹ̀pẹ́ bridge lekki free trade zone proposed international airport àti lekki deep sea port save your soul garden and numasoft reality ibùgbé àlàáfíà tó ti fi kòkò síbẹ̀ bẹ̀. ṣe bóun tá a bá jẹ orílẹ̀ lè ní a má jẹ mọ́. ṣùgbọ́n tó bá jẹ́ ti save your soul garden and numbers of reality. àjẹpọ́nu lálọ́bẹ̀ wọn fún gbogbo àwọn tó bá ti tọ̀ wò. òmíì tún wá rèé iléyà season promo. bẹ́ẹ̀ ni gbogbo àwọn oníbàárà wa káàkiri àgbáńlá yìí ti mọ̀ pé bá a bá ṣe rú bẹ́ẹ̀ náà lẹ́sìn máa ń bá wa nílé iṣẹ́ wa. pẹ̀lú bí àwọn oníbàárà wa kan ti jàǹfààní promo lórí ìrànràn tá a ti ṣe sẹ́yìn. alárò city ó lè tá a gbé dé fún city gbogbo ẹ̀ ló global sea of all with red copy survey twelve million naira per plot. àmọ́ pẹ̀lú ti promo price iléyà aláyọ̀ láti sọ fún ẹ̀yọ́ oníbàárà wa wípé eight million naira péré la máa tà fún promo price. kò wá tán síbẹ̀ o àwọn oníbàárà wa tó nílẹ̀ ní phase two náà ó jàǹfààní layer season promo yìí pẹ̀lú bí a ṣe ń ta normal price wa ní seven million naira táwọn sì máa ta wọn lẹ̀ wa ní promo price ní five million naira péré ní phase two. bẹ́ẹ̀ láàyè sunday díẹ̀ náà wà fún ilẹ̀ wa ní phase two àti ní alárọ̀ city. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí wa ní ọ́fíìsì wa ní nọ́mbà three àyígbàmí street ìkẹ́gùn ìfọ́lù ìbẹ̀jú lẹ́kí lagos state tàbí kẹ́ ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three five three nine four seven two eight tàbí zero nine zero one four eight two five seven seven nine bẹ́ẹ̀ ni ẹ sì lè pè wá lókè òkú nọ́mbà yìí plus four four seven nine zero eight eight five nine zero three seven save your soul garden and no matter reality lónìí ẹ wá jàǹfààní promo price ọdún yìí.